ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọba tí ó wù nínú ọláńlá rẹ̀ nínú àánú rẹ̀ tó ṣe nírọ̀rùn fún wa láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir dé lánàá abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà kó sì ṣe ní sábàbí ìmànà fún ẹnìkọ̀ọ̀kan wa láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú ògo ọlọ́run àwọn àlàyé tí ọlọ́run ọba ọba dẹ́dà wa tí wọ́n ṣe fún wa lánàá tí a ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run tí ṣe al-Qur'an al-Karim ọlọ́run ọba ń kè wá nílọ̀ wípé kìí ṣe pé gbogbo ìgbà náà ni oore máa ń bẹ níbi táwọn èèyàn bá pọ̀ sí ìgbà míì ń bẹ pípọ̀ àwọn èèyàn ó lè jẹ́ sábàbí dáadáa gbàmí sì ń bẹ pípọ̀ àwọn èèyàn ìfọ ẹnu kò àwọn èèyàn tó pọ̀ ó lè jẹ́ lórí ìbàjẹ́ ìdí tó fi jẹ́ wípé a gbúdọ̀ máa wo pé àwọn èèyàn pọ̀ níbì kan ní tá a gbúdọ̀ wò ní pé kí ni wọ́n dúó lé lérí ní tí wọ́n pọ̀ nídìí ẹ̀hún sóòótọ́ ni àbírọ́ ṣùgbọ́n ni tí ọ̀rọ̀ ò ẹni tí òye ò sí fún a máa wo pípọ̀ láti máa fi dá bí nǹkan ṣe jódodo sí púpọ̀ ni ó fi máa mọ̀ ṣùgbọ́n ẹni tọ́rọ báyé in tó wó máa wò ní pé òdodo kódà kó ṣe ẹnìkan ṣoṣo ló ń bẹ nídìí òdodo ọ̀hún ibi tó wó fi sí nìyẹn lọ́lọ́wọ́ bá fi sọ fún wa nú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطع أكثر من في الأرض يضلك عن يسمعون إلا الظن وإن هم إلا يخرصون abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ìpòdó ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá rí dọ́gbẹ́dẹ́ alkiyama abẹ̀lọ́run kó mọ́sẹ̀ ìkẹ́ èmi àti ẹkúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́wọ́n bá ní wá in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah wa in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah ọlọ́wọ́n bá ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yóò máa lórí ànábì nìkan ó fi dérí gbogbo àwa ọmọlẹ́yìn ẹ̀ kí là á fi dá òdodo mà ṣé báwọn èèyàn ṣe pọ̀ sí làá fi mà pé òdodo ń bẹ níbẹ̀ àbí báwọn èèyàn ṣe kéré ló ń kà làá fi mà wípé irọ́ ní ń bẹ níbì kan ọlọ́run bá wa ni wa in tó tẹ́yìn akthara man fil ardi rẹ̀ ànábì sallallahu alaihi tó bá ṣe wípé ibi táwọn èèyàn pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi tí wọ́n fi sí in ti ń wo àwọn tó pọ̀ lórílẹ̀ ni wọ́n wá fi ń ṣe gbèdéke òdodo tó máa tẹ̀lé ọlọ́run ọba tó bá yẹ pé in tí wọ́n ń ṣe nìyẹn ànẹ́bì tó bá ń tẹ̀lé àwọn tó pọ̀ nítorí pé wọ́n pọ̀ àwọn tó pọ̀ nínú àwọn ènìyàn ló ń tẹ̀lé nítorí pé wọ́n pọ̀ ló ń kà kì í ṣe nítorí kí ni wọ́n dúró lé lórí ọlọ́run rẹ̀ ànẹ́bí tó bá yẹ pé ń tó lọ dúó lé lórí nìyẹn wọ́n ó ṣe ọlọ́nà lójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pọ̀ tẹ́ ń rí yẹn lérí ìṣesí kan lọ́pọ̀lọpọ̀ ọgbà ìyẹ̀tẹ́bí rúnà ìlà ọ̀vọ́n èrò lásán òun ni wọ́n ń tẹ̀lé tí kò sí ìtọ́sọ́nà tọ́lọ lórí tí wọ́n dúó lé lérí tó bá ló fẹ́ máa tẹ̀lé wọn wọ́n ṣe ọ lọ́nà ní ọ̀pọ̀lọpọ̀ wọn wàyìn ní húnmí láyà kọ̀rọ̀sún kò sí nǹkankan tí wọ́n dúó lé bí kìí ṣe irọ́ àti èròǹgbà lásán ó ṣeéṣe kó rí báyìí ó ṣeéṣe kó jẹ́ báyìí ó ní wọ́n dúró lé lórí kò sí ẹ̀rí kan pàtó tí wọ́n gbé ara lé lérí man yadillu an sabili inna rabbaka huwa a'lamu man yadillu an ọlọ́run ọba rẹ òun ló nímọ̀ jùlọ ọlọ́run ọba mọ ẹni tó ti sọnù lójú ọ̀nà tọ́lọ́run ẹni tó ti sọnù táwa sì ń rò ọba ní gbogbo wọn ló mọ̀ òun sì tún nímọ̀ jùlọ nípa ta ló mọ̀nà mélòó mélòó lẹni tó ń bẹ lójú ọ̀nà tó tọ́ tá ń pè é ta nígbàgbọ́ pójú ọ̀nà tó tọ́ ló ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ anù níbẹ̀ lẹ́mí ẹ̀ ọlọ́run ọba lòun lòun nímọ̀ nípa kó wá. فكلوا gbàtọ́lọ́wọ́n bá bá wa sọ ẹ̀kọ́ lérí bá a ṣe dá òdodo mọ̀tán ọlọ́wọ́n bá tún wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwa mùsùlùmí gẹ́gẹ́ bí gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run kìí ṣe gbogbo téèyàn ń jẹ pátá náà làwa ń jẹ kìí ṣe gbogbo táwọn èèyàn mú náà ni mùsùlùmí mú lẹ́ẹ̀fìrí pé ta bá débì kan wọ́n máa ní a ah, mùsùlùmí lẹ́yìn ẹ̀yin ò máa jẹ nǹkan báyìí kódà kó tó sọ̀rọ̀ wọ́n ní ah, àfáyé mu nǹkan báyìí sáfẹ́ iṣẹ́ èèyàn ni èèyàn náà ni wá èèyàn náà ni mùsùlùmí ṣùgbófin ọlọ́run ọba ó ń jẹ́ atọ́kùn wa lérí kí la lè jẹ kí la lè jẹ ìtàfin jẹ́ mùsùlùmí nìyẹn ẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fásẹ̀ ẹ̀tọ́ lọ lérí ẹ̀ àwọn míì bẹ gbogbo nǹkan jíjẹ ni kò sí èèwọ̀ lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan múmu ni kò sí èèwọ̀ lọ́dọ̀ tiwọn lọ́lọ́wọ́n bá fi sọ pé yín fakulu fakulu lọ́lọ́wọ́n bá ní tẹ ẹ bá fẹ́ jẹ nǹkan nínú àwọn nǹkan dúdú àwọn tá a màálù ni rànkúmí ni gbogbo àwọn ẹran tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ tóbi dórí adìyẹ ọlọ́run ọba ní fakulu sigatul amur níbẹ̀ yẹn lil ibaha ọlọ́run ọba ní èyí tá a ṣe lẹ́tọ̀ fún yín nínú àwọn nǹkan tí wọ́n bá dú pátápátá kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ lè máa jẹ èyí tẹ́ lẹ́tọ̀ láti jẹ فكلوا مما ذكر اسم الله عليه فكلوا مما ذكر اسم الله عليه ọlọ́run ọba lẹ́yìn tí wọ́n bá dá kan ọlọ́run sí òun nìkan lẹ lẹ́tọ̀ọ́ láti máa jẹ èyí tán bá dárúkọ ọlọ́run ọba sí nìkan lẹ láti máa jẹ níbi gbogbo nǹkan tí wọ́n bá dú pátápátá. ọlọ́wọ́ bá ní tó bá ṣe èyí tá a wí fún yìí tó bá ṣe wípé lódodo lẹ nígbàgbọ́ nínú tọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ ẹ lọ mọ̀ wípé òfin tọ́lọ́hún ó náà ní wípé gbogbo tí wọ́n bá dú tí wọn bá ti dá kọ ọlọ́wọ́n ọba sí kò lẹ́tọ̀ fún yín láti jẹ èyí tó lẹ́tọ̀ fún yín láti jẹ ọ náà ni gbogbo tí wọ́n bá ti dárúkọ ọlọ́wọ́n ọba sí kí wọ́n tó du òun nìkan lẹ́ẹ̀lẹ́tọ̀ọ́ ó nígbà láàyè ń bẹ fún yín láti máa jẹ wọ́n tó bá ṣe pé lódodo lẹ gba àwọn àmì ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run tó bá ṣe pé lódodo lẹ gbọ́ nínú àyà yìí ọlọ́run ọba ó ń gbé òfin kalẹ̀ fún wa lérí ń ta lè jẹ́ nípa gbogbo ohun tí wọ́n bá dú nǹkan mi ń bẹ wọn á dú láì ní dárúkọ ọlọ́wọ́n bá sí nǹkan mi ń bẹ wọn á dú orúkọ nǹkan míì ni wọ́n dá sí lẹ́yìn orúkọ ọlọ́wọ́n ẹlòmíín lè fẹ́ dú adìyẹ oṣù tó porúkọ àlìjẹ̀nú oní òdà kó tó dú irú adìyẹ bẹ́ẹ̀ kódà kó ṣe mùsùlùmí kódà kó ṣàfáà òun ló parọ́ adìyẹ bẹ́ẹ̀ àgbọ́dọ̀ jẹ́ fakolo. ọlọ́run ọba ní odò tán bá dákọ ọlọ́run ọba sí náà lẹ lẹ́tọ̀ọ́ láti máa jẹ nínú àwọn nǹkan tí wọ́n bá dú kódà kó ṣe àáfàá kó ṣe imam nígbà tó wá fẹ́ dùnran ntọ́ wá sọ ni wípé ìyá jákijákijákiyá ìlú. Mm -hmm. ntọ́sọ nìyẹn bọ́ bá ti du ẹran náà taa ó nìkan ní ọ̀jẹ̀ àgùdọ̀ bá jẹ́ nú ẹ̀ ẹni tó fẹ́ du ẹran tó wá ń sọ wípé lórúkọ àwọn ẹ̀yà ayé ló fi du ẹran yìí kódà kó sọ pé lórúkọ àwọn ẹ̀yà ọ̀run irú ẹran bẹ́ẹ̀ àwọn jẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́ni odò èyí tẹ jẹ nínú àwọn ẹran ó náà ni àwọn ẹran tí wọ́n bá pa tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba síbẹ̀ ẹlòmíì ń bẹ nígbà tó bá fẹ́ pẹ nǹkan méjì ló papọ̀ ń bẹ ọ̀tọ̀ ni ká dárúkọ ọlọ́run sẹ́ran ọ̀tọ̀ ni ká pa bọ́lọ́wọ́n ọba ṣe ní ká pa méjèèjì yẹn ó gbúdọ̀ pé lára ẹni tí wọ́n bá dú kó tó lè lẹ́tọ̀ọ́ fáwa mùsùlùmí ká tó lè jẹ wọ́n. ọlọ́wọ́ bá ní odò indú nǹkan tí wọ́n bá dú tí wọ́n bá dákọ̀ ọlọ́run ọba sí onìkan lẹ́lẹ́tọ̀ láti máa jẹ. kódà bẹ́ẹ̀ bá fẹ́ dùn rán tó bá ní Muhammadu tọ́wọ́ adú ẹran yẹn a gbọ́dọ̀ jẹ́ tọ́dàpọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam àlẹ́tọ̀ síkàjẹ́ ẹran náà èyàn fẹ́ dùnran ó wá ní ya ṣéwù ṣéwù wo ó ní ya ṣe Amada Tijani ó ní ṣe Abdulkadir ó ní ṣe Ibrahim Niyas tó bá lè sọ bẹ́ẹ̀ tó sì fi du ẹran yẹn àgùdọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ torí pàṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run fákòóló ọlọ́wọ́n bá ní tẹ́ máa jẹ nínú gbogbo tí wọ́n bá dú òun náà ni òdo tí wọ́n bá dákan ọlọ́run ọba tó dá yín sí nígbà tí wọ́n fẹ́ du onìkan lẹ́lẹ́tọ̀ láti lè máa jẹ ẹ́ ọlọ́run ọba ní tó bá ṣe pé lódodo lẹ nígbàgbọ́ nínú ọlọ́run tó bá ṣe pé lódodo lẹ nígbàgbọ́ nínú àwọn àyà tọ́lọ́run ọba sọ kalẹ̀ fún yín látara àdí eléyìí láàfin rí ní gbogbo àwùjọ lẹ́ẹ̀mọ wọn mùsùlùmí wọn máa kíyè sára nípa ẹran tí wọ́n máa jẹ wọn á kíyè sára kì í ṣe gbogbo ẹran lèèyàn ń jẹ èyí ó kíyè sára kódà kó ṣe pé ẹran òun ó jẹ́ ẹran halal á béèrè pé báwo ni wọ́n ṣe pa jẹ́ wọ́n dá kọ́ ọlọ́run sí nígbà tí wọ́n fẹ́ pa lábẹ́ eléyìí ọlọ́run wá fi àyàfi kánlẹ̀ ọlọ́run fa àyàfi ilẹ̀ kí làyàfi ọ̀hún àyàfi náà ni ahlul kitab àwọn tí wọ́n jẹ́ christian àbáwọn tí wọ́n jẹ́ jew bí wọ́n bá dú ẹran a lè jẹ ọlọ́run fàyà fi tí wọ́n ó fi sílẹ̀ ọlọ́run ni wàtọ̀ àmọ́ ahlul kitabi hillul lakum. wàtọ̀ àmọ́ alladhina utul kitaba hillul lakum. ọlọ́run ọba ní oúnjẹ oúnjẹ yìí dhaba'ihuhum ẹran tí wọ́n bá dú ọlọ́run ọba ní hillul lakum hillul lakum ó lẹ́tọ̀ọ́ fún yín àlálì ni ẹ lè jẹ́ oúnjẹ tẹ́yìn náà bá sè àbẹ́ràn tẹ́ bá dú ó lẹ́tọ̀ọ́ àwọn náà lè jẹ́ lórí àyà yìí ọlọ́run ọba fi ṣe àdáyẹn rí lérí wípé gbogbo ẹran tí wọ́n bá ti dùn ọba dọ́kọ ọlọ́run ọba sí àwọn àfáà wá ní alul nígbà tó wá fẹ́ pẹran tó wá ní lórúkọ Musa kó tó du àbí tó ní lórúkọ ànábì isa Jésù kó tó wá du àwọn àfa kan níta bá gbọ́ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ àbúrò jẹ́ torí pé bẹ́ẹ̀ yẹn bá dákọ Muhammad sẹ́ran bẹ́ẹ̀ yẹn du mùsùlùmí ògbúdọ̀ jẹ́ àmọ́ wọ́n wá du ẹran anita ló du ọ̀nà pásítọ̀ òun ló du ẹran ọ̀hún mùsùlùmí lè

torí pé muhammadu kì í sọ lọ́hún òjíṣẹ́ ọlọ́run ní í ṣe tá a bá fẹ́ dùnran ó kọ ọlọ́run nìkan náà la gbúdọ̀ dá kódà ẹni tó bá fẹ́ pa ẹran dẹ o bá fẹ́ dẹdẹ tó bá ti na ìbọn bisimilah allahu akbar tó yìnbọn dẹ pẹ̀lú orúkọ ọlọ́run ọba pàtàkì ẹ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ kákan máa jẹ nǹkan tó wù wá káàkiri nínú àwọn ẹ̀kọ́ táwa mùsùlùmí fi yàtọ̀ nìyẹn lẹ́ẹ̀fì máa rí lọ́pọ̀lọpọ̀ àwọn òkè òkun bẹ́ẹ̀ yàn bá jáde kó nàìjíríà pàápàá jùlọ àwọn ìlú tí kìí ṣe ìlú islam tẹ́ ẹ bá fẹ́ ra ẹran wọn àmọ́ fún pé halal meat wọn kọ halal nítorí àwa mùsùlùmí ni kó ibà lè jẹ́ wọ́n kọ halal halal meat wọ́n kọ síbẹ̀ kódà wọ́n tún bá a débi wípé bisikíìtì wọ́n tó kọ halal mo wá ń bèrè èwo ni halal torí pé àwọn bisikíìtì kan ń bẹ tó ṣe wípé ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ṣe ṣùgbọ́n àwọn eléèkẹ́ bá a lè mọ wípé mùsùlùmí lè jẹ́ nígbà ayé ti wá mọ àwa mùsùlùmí mọ́ lóbi jẹ́ kọ́ mùsùlùmí tójú bá tún wá ń tì ọ́ láti lè sọ ntẹ́sìn rẹ sọ ìwọ nìkan ṣe gbogbo ayé ti mọ̀ mùsùlùmí kìí jòkú ń bete mùsùlùmí èyí jẹ ẹran tí wọn bá dákọ lọ́wọ́ bá sí ọkọ̀ kọlu ewúrẹ́ ọkọ̀ pa sí títì bá ní ẹ ìta ni ọwọ́ ara báyìí ẹja ta one thousand five gbogbo àwọn èèyàn bá sáré sí ìgbà mi ń bẹ accident lè ṣẹlẹ̀ kí màálù ó kú síbẹ̀ ẹ sì ráwọn èèyàn tí ó lọ́ọ́ mọ̀ rà nínú Islam mùsùlùmí ò lè jọ gboru nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ní fàkòló ọlọ́run ọba ní ìgbàláyé ń bẹ fún yín gbogbo tí wọ́n bá ti dákọ̀ ọlọ́run ọba sí nínú àwọn ẹran halal ó náà ní kẹ́ máa jẹ tó bá ṣe wípé lóòótọ́ lẹ nígbàgbọ́ nínú ọlọ́run ajẹ́pẹ́ta bá rí mùsùlùmí kan tóun ò bìkítà lórí pé tí wọ́n dákọ̀ ọlọ́run sí tí wọ́n dákọ̀ ọlọ́run sí tó bẹ̀rẹ̀ sí ní jẹ́ bó ṣe wù ú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ wípé nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ó kọ rò sí ń bẹ̀ torí pé ntọ́lọ́run ọba fi parí ẹni pé nǹkan tó ń bẹ ara ti tọ́ ṣe pé lódodo ń tẹ pera yín ẹ jẹ́ bẹ́ẹ̀ gbogbo tẹ́ máa jẹ nínú nǹkan dúdú ẹ mọ màmá dájú pé wọ́n dákọ̀ ọlọ́run ọba sí i. wa ma lakum alla ta'kulu mimma dhukira ismullahi alayhi wa qad fassala lakum ma harrama alaykum wa qad fassala lakum ma harrama alaykum illa ma dhkurtum ilayhi wa in كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمهتدين بالمعتدين ọlọ́run ọba ní wá máa lè àkún kí lẹ́ẹ̀sọ̀ pò ṣe yín rí kí lẹ́ẹ̀sọ̀ pò kọ̀ fún yín ọlọ́run ọba ní èé ṣe aláàdákùnrin èsè tẹ́ẹ̀fín ní máa jẹ àwọn tí wọ́n bá dákọ̀ ọlọ́run ọba sí gbogbo nǹkan tán bá ti dákọ̀ ọlọ́run ọba sí kí wọ́n tó du ọlọ́run ọba ló ti dẹ̀tọ́ fún yín kò sí nǹkan tó ní kẹ́ ẹ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. wọ́n ní fa sọ́lẹ̀ làwọn máa harrama alaykum وقد فصل لكم ما حرم عليكم إلا أن تلقتم ọlọ́run ọba nítorí wípé àwọn ọlọ́run ọba wàkọ́dé fásọ́lá lẹ́kún ayé wàkọ́dé bàyánà lẹ́kún ọlọ́run ọba ti ṣàlàyé fún yín nínú alukur'an máa harọ́mà alẹ́ àwọn ẹran tó ń ṣe léèwọ̀ tó ní amádeèdì ẹ ọlọ́run ni mo ti sọ bẹ́ẹ̀ sì ni tá a bá wo àwọn nǹkan tọ́lọ́ ní amájẹ èyí tó ní àjẹ ló pọ̀ ju tó ní amájẹ lọ ìtọ́lọ̀wọ̀n ọba ní á mu ló pọ̀ ju tó ní á mọ̀ mu lọ èyí tó ní á má jẹ èyí tó ní á má mu sókònira kan bọ́lọ̀wọ̀n ọba ní láà ọlọ́wọ̀n ọba fi àdánwò síbẹ̀ fún wa ni ó fẹ́ dán wa o pé tá a bá tiẹ̀ ní ẹ má jẹ léyìí ṣẹ́ jìnnà sí ẹlòmíràn ní ẹ̀yìn ìdí tọ́lọ́wọ̀n ọba fi ní ká má jẹ lẹ́dẹ̀ ó náà nítorí wípé oúnjẹ gbẹ́ ṣùgbọ́n lẹ́dẹ̀ tòun tóun máa jẹ àgíríkì ni kì í jẹ̀gbẹ́ kódà kì í fẹ́ ara yí ìdọ̀tí látara àdé òun lè máa jẹ ẹsọ fún bẹ́ẹ̀ sẹ́lẹ́dẹ̀ ni tó bá ti jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́mọdì tó fi ní a máa jẹ ìdí tó fi wá ní ká má jẹ yẹn ọlọ́run fẹ́ fi dán wa wò ni mo ní ọmọ jẹ nǹkan sọ́ọ̀sì fílẹ̀ àbọ̀ máa jẹ tọ́lọ́wọ́n bá ní ohun ọlọ́run wọ̀kọ̀dọ̀ fásọ́lá lákùn ma àrọ́mà àlẹ́ikún ọlọ́wọ́n bá lémi ọlọ́wọ́n bá mo ti ṣàlàyé fún yín nínú àwọn ìwé tá a fi ránṣẹ́ àwọn ẹran táwọn ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ ọlọ́ni mo ti ṣàlàyé odó rẹ̀ eléyìí eléyìí eléyìí eléyìí èèwọ̀ ni ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sáwọn wọ̀nyí àlàálì ni ẹ máa jẹ́ ọlọ́wọ́n bá ní kí ló tún kù kí là á tún fẹ́ kọ́lọ́wọ́n bó ṣe fún wa yàtọ̀ sí àwọn èyí tá a ṣe léèwọ̀ yìí gbogbo èyí tó kù àṣẹ ní halal ọlọ́run ọba nígbà míì tó wá máa ń bẹ àwọn èyí tá a ṣe léèwọ̀ fún yín illa martoritum ilayhi ìgbà míì wá máa ń bẹ ìfúnlẹ̀ mọ́ ìnira tó bá mú yín èyí tá a ṣe léèwọ̀ náà ẹ̀tún lè jẹ́ tí ìnira bá dojú ẹ̀ ìyẹn náà ń pè ńlá lórí ọlọ́run ọba sọ fún aláìkanu al-Qur'an suratul ọlọ́run ṣàlàyé àwọn ẹran tó ń ṣe léwọ̀ ọlọ́run ọba ní mo ṣe léwọ̀ fún yí àlìmẹ́ta òkú kí náà ń pè lókú mbete ó náà ní ẹran ọkọ̀ pa ó ti kúlẹ̀ òkú ẹran bẹ́ẹ̀ sì ni a tún ṣe léèwọ̀ fún yín ẹ̀jẹ̀ èèwọ̀ ni ẹ̀jẹ̀ ẹran káwá pa màálù kéèyàn wá lọ gbé ẹ̀jẹ̀ rẹ̀ nígbà wá gbé ẹ̀jẹ̀ rẹ̀ tán wá lọ bọ́ olóko tán máa ń pè wọ́n wàá ṣe bíi ẹ̀dọ̀ àwọn yóò tún wá máa fi sínú ọbẹ̀ wọn máa jẹ́ ni àìsàn ń bẹ nínú ìdí nìyẹn tí sẹ̀rí Islam sọ pé tẹ́ ẹ bá du ẹ̀jẹ̀ dẹ̀yìn ó sàn jáde àwọn àìsàn tí ń bẹ ń bẹ yóò bẹ́jẹ̀ lọ ẹ̀jẹ̀ òun ni wọ́n wá lọ gbè lẹ́tún wá bọ̀ lẹ́tún wá ń jẹ́ ọlọ́run ọba ni mo si ẹ̀jẹ̀ léèwọ̀ ẹ máa rẹ́ lómi ń bẹ bóyá blade gé lọ́wọ́ yóò bá ẹ̀jẹ̀ òun mọ́ bá waste ẹ̀yin àmọ́ ṣe lọ́dọ̀ àwọn ọmọdé ẹ̀jẹ̀ òun mọ́ waste ó tún fàámu èyí tó fàámu yẹ kò lọ síbi ẹ̀jẹ̀ èèwọ̀ ni àìmú ẹ̀jẹ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ kódà nínú àwọn nǹkan títún máa ń ṣẹlẹ̀ ó náà nìkan máa fi ẹ̀jẹ̀ pìrìpìà oúnjẹ adìyẹ àwọn àfáà wọ́n tún lọ bí abala bẹ̀yẹn wọ́n ní ò lẹ́tọ̀ wọ́n láyà àfi tọ́ bá ipá dìyẹ fúnra ara rẹ̀ lọ jẹ ẹ̀jẹ̀ kò sí láì fi ń bẹ̀ sọ́wọ́n ti pa àwọn aláǹpìrì pí ààrẹ fún torí pàdé yẹn á padà tún wá jẹ ẹ̀jẹ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ a kì í jẹ ẹ̀jẹ̀ tábà wá béèrè wípé ọ̀dà ẹni tí ò wá lẹ́jẹ̀ta tó fẹ́ gba ẹ̀jẹ̀ ńkọ́ nígbà tá a lè jẹ ẹ̀jẹ̀ sáà lè fún yàn lẹ́jẹ̀ nígbà náà bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn a lè donate ẹ̀jẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fún yàn lẹ́jẹ̀ májẹ̀mú méjì ní Islam gbélé lórí kó tó lè donate alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ìwọ tán fẹ́ gba ẹ̀jẹ̀ lára rẹ̀ kò gbúdọ̀ jẹ́ kí tán bá gbẹ̀jẹ̀ lára rẹ ó dákú wọ́n gbúdọ̀ màmá dájú pé tán bá gba lára rẹ kò ní kó nira báwọn náà májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn tí Islam fi ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé o gbúdọ̀ gbowó lérí ẹ̀ náà nìyẹn àìgbowó bó tilẹ̀ jẹ́ pé ní wọ́n gba ẹ̀jẹ̀ ọ̀fẹ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ta ni bẹ́ẹ̀ sì ni wọ́n máa fọ ọmọ létìká ẹ̀sìn ah, ẹ̀dẹ̀yìn da ẹ̀dẹ̀yìn da ọ̀fẹ́ ni wọ́n gbà ṣùgbọ́n wọ́n máa ta ni látara àdé eléyìí ọ̀nà mẹ́jẹ̀mú méjì yẹn nìyẹn lè fi donate ẹ̀jẹ̀ kó o rí pé tó o bá donate ẹ̀ kò ní kó nira bá ọ ẹlẹ́ẹ̀kejì kò sì ní jẹ́ pé ó gbowó lérí ẹ̀ ọlọ́run ọba inú àwọn ṣe léèwọ̀ ẹ̀hẹ́n. ọlọ́run ọba ní asòkú ń bete léèwọ̀ fún yín a ṣe ẹ̀jẹ̀ náà a ṣe léèwọ̀ ọlọ́run ọba là á mọ́lẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ ọlọ́run ọba là á mọ́lẹ̀ nínú gbogbo òwe ló sì wà bẹ́ẹ̀ kódà kéèyàn lóhun èyí ṣe mùsùlùmí kó jẹ́ christian ẹ̀sìn christianity kò fààyè lẹ̀ kéèyàn máa jẹran ẹlẹ́dẹ̀ nínú àwọn òfin ọlọ́run ọlọ́run ọba ṣe ẹran ẹlẹ́dẹ̀ ó ṣe léèwọ̀ pé ká máa jẹ́ lóbi jẹ́ kí gbogbo èèyàn bá wá ń jẹ́ ẹ̀ nírí mùsùlùmí kó jẹ lẹ́dẹ̀ bó ti wulẹ̀ kọ́ pọ́n tọ̀tọ̀tọ̀ tó ní old garage bá rìn kọjá lálẹ́ <laughs> tó o bá fojú lẹ̀ dáadáa ọ̀ra ẹlẹ́dẹ̀ lọlé <laughs> ó ní ọ̀pọ̀n jù yóò sì lọ́ra lára ọlọ́run kó sọ wa ń bẹ̀ ọlọ́run èèwọ̀ ni mùsùlùmí ò gbúdọ̀ jẹ́ ọlọ́run ní ẹnìkan kọ́ agbóbágbó ṣe rí yẹn ẹran tó lẹ́tọ̀ọ́ ká jẹ ni tán bá wá dú àgbò nílànà bọ́lọ̀wọ̀n bá ṣe fẹ́ wọ́n wá ní àgbò tá a dú yìí àfisọ̀rí Ṣàngó àfisọ̀rí Ọbàtálá kódà àfáà ló bá wa dú èyí ò gbúdọ̀ jẹ́ ọlọ́ni wa ma uhilla li ghayri Allah gbogbo ẹran tán bá fi sọrí nǹkan míì lẹ́yìn ọlọ́run àbí wọ́n fi sọrí ọdún kọ́dún kan ibi tá a ti lè jẹ́ nìyẹn ọlọ́run ọba ní àti ṣàlàyé fún yín èyí tẹ́ ẹ lè jẹ òun ló ń sọ yìí wọ́n wá ní ẹran yìí àfi so sàwọn ìbejì ni kódà kó ṣe ìmáàmù Mákà lójú ẹran yẹn èèyàn ní torí ó sàbejì náà kódà ẹlòmíì wọn á ẹran pé àwọn fi ń bo èṣù. E gbogbo ayé lọ́mọ̀ pé sùn lọ́ba ayé jẹ́ àtúnwárí àwọn ilé kan tẹ́kọ̀ ilé abọ̀ sùn àwọn ilé kan bẹ tẹ́kọ̀ ilé abọ̀ èṣù tẹ́ bá dẹnu ọ̀nà ẹ̀rí èṣù báyìí tí wọ́n máa tọ́pọ̀lẹ̀ lórí la ilaha illallah èṣù tábàkùnyàn lẹ́ni èṣù gan èyí obìnrin kò àbẹ́pẹ̀mí lẹ́ni èṣù gbogbo aburú ayé lẹ́ni bọ́yàn kan bá ṣe tábàbílẹ̀ yóò ní èṣù náà ni àtúnwárí àwọn èèyàn kan tí wọ́n ń bọ èṣù wọ́n wá pa ẹran fésù wọ́n ní ẹ lọ pè mọ́mù wá oníkójú irú ẹran bẹ́ẹ̀ èyàn gbúdọ̀ jẹ́ wàlìmọ̀nìkọ́nìkọ̀ ẹran tí wọ́n fún lọ́rùn pa adìẹ tí wọ́n gbà mú lọ́rùn títí tàbí ẹ̀yẹn fi kú kọ́dà búsàfà ló ṣe bẹ́ẹ̀ èyàn gbúdọ̀ jẹ́ ẹlòmí ń bẹ yóò ní iṣẹ́ táwọn fẹ́ fi adìẹ yẹn ṣe tó gbà ní káwọn ó fún lọ́rùn pa irú adìẹ bẹ́ẹ̀ èyàn gbúdọ̀ jẹ́ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa pa nǹkan tá a bá fẹ́ jẹ ẹlòmíín bẹ nínú ìwọ̀ dájú wọn a kí ọ̀bẹ gbóná wọn a kí tí ó ti pọn ọ̀bẹ yẹn gbogbo ẹnu ẹ yóò ti dínà níbi tó ti pọn ìyẹn ni wọ́n fi wá du ẹran anabi wa muhammad sallallahu anabi inna allah katabal iksan ala kulli anabi ní ọlọ́run kádàrà gbogbo nǹkan ká ṣe dáadáa fa idha daba'tum fa ahsinu dhabaha ojúṣe ọlọ́run tẹ bá fẹ́ dùn nǹkan ẹ dù dáadáa fa idha qatalitum fa ahsinu al-qitla anabi ní tẹ bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa ẹ́n anabi ní falyuhidda ahadukum shafrata ẹnì kọ̀ọ̀kan nù tẹ bá fẹ́ pa nǹkan ẹ jẹ́ ọbẹ̀ yín ó mú dáadáa kì í ṣe kọ́ ọmọ du odu odu adìyẹ tún ń pariwo ó tún àwọn ah, adìyẹ ó tún ń fi ọ̀fẹ́ halẹ̀ lójú rẹ̀ báyìí ó ti du pé ó tún fẹ́ẹ́ du já ó tún àà ah, ah. wọ́n ní jẹ́ kí ọbẹ̀ yẹn ó mú dáadáa wàlẹ̀ yóò rí ìdẹ̀bi hata kí ìrọ̀rùn lè bá ń tẹ fẹ́ dún náà lábẹ́ eléyìí masala kan wá jáde kí ni masala náà ó náà ní pé ara àwọn ọ̀dọ́ kan lè ní tí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn ọmọ jẹ tọ́kì kí ló dé nítorí wípé ọ̀nà tí wọ́n ń gbà pa ọ̀nà kan ẹlẹ́ẹ̀kejì ìsà àwọn mùsùlùmí ni wọ́n ń pa àkọ́kọ́ ẹnu ẹnikẹ́ni ò gbá nítọ́lọ̀wọ̀n ọba ṣe lẹ́tọ̀ kéèyàn ní ó ti di haramu èyàn gbọ́dọ̀ sọ́ra àkọ́kọ́ tòlótòló ọlọ́wọ̀n ọba ṣe ní halal èèyàn lè lọ ọjà kó ra tòlótòló kó sì dún nǹkan rẹ̀ kó pa á nínú tó jẹ́ àlàálì ni ta lè jẹ́ kókó kejì tí wọ́n mú wá ó náà ni wípé kì í ṣe mùsùlùmí ló pa á tí ìbá ti ṣe ọ̀sẹ̀ bọ́ ìbá jẹ́ jù kódà kó ṣe christian ń ló pa á kò sí láì fún bẹ́ẹ̀ alẹ́ jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú kókó tí wọ́n mú wá wọn a ní àwọn etí ẹ̀ dùn wọn gan wọn ó sẹ́ẹ̀tì ọrùn wọn síbi ẹ́ńjìn ni engine yẹn kàn ṣe pẹ́m lẹ́ẹ̀kan tó bá ti ṣe pẹ́m lẹ́ẹ̀kan engine yẹn yóò yí wọn síbi tí ó ti bó gbogbo ìyẹ́ ara wọn tí ó sì máa gbé wọn jáde bẹ́ẹ̀ ìyẹn ń kọ́ kò sí láì fi torí pé nínú ṣẹ̀ríà ẹnu in tó ṣẹlẹ̀ ni wípé gígéjá tó géjá ṣẹ̀ríà ò ní á géjá àmọ́ ní tí ṣẹ̀ríà fẹ́ ká gé wọ́n ti gé náà torí pé gbàmí bẹ́ẹ̀ ẹni tó bá wà níbi Saudi Arabia àwọn adìyẹ ohun lóúnjẹ tó pọ̀ jù chicken ó pọ̀ tayọ ojú ẹ̀ yóò wá ṣòro kéèyàn ronú pé wọ́n wà máa du lẹ́yọ kọ̀ọ̀kan rárá ó ti ní engine tí ó dù látara àdé eléyìí wípé àwọn engine kan du adìyẹ kò sì yẹn ò sọ di haram ìyẹn ò sọ di haram bó ti wulẹ̀ kó mọ́ torí pé ní tíṣẹ̀rí àfẹ́kùn ó gé ń bẹ̀ wọ́n ti gé àmọ́ èyí tó lè jẹ́ àrọ́mù ni wípé nígbà àwọn tòlótòló yẹn ń bọ̀ kíní kankan bọ́lá tó pè pí ọjà wọn mọ́ wọn lórí mọ́lẹ̀ gbogbo wọn kú bẹ̀ gbàtà wọn kú ni wọ́n ṣẹ̀ wọn ẹ̀yìn wọn àlè jẹ́ ìyẹn ti bọ́ sábẹ́ wàlímù nìkan níkọ̀ nǹkan tá a fún lọ́rùn pa ṣùgbọ́n tó bá yẹ pé ẹ́ńjìn yẹn kàn gé orí wọn ó sì wọlé torí pé ní ti ṣẹ̀rí àfẹ́ ká gé náà wọ́n ti gé ẹnu pé àwọn kan tún tayọ ààlà níbẹ̀ àmọ́ ní tíṣẹ̀ rẹ̀ àfẹ́ kó jẹ́ gígé wọ́n ti gé kí wàá lọ sọ di aráàmù kájẹ tọ́kì àfẹ́ntọ́ bá mọ̀ mọ̀ dájú pé bí wọ́n ṣe pa wọ́n kàn jà nǹkan mọ́ wọn lórí náà kú láì ṣe pé dúdú láì ṣe pé gígé ọrùn ẹ̀ ó wáyé ọlọ́run ọba ní àwọn nǹkan tá bá ti dárúkọ ọlọ́run sí ẹ lè jẹ́ àwọn èyí tẹ́ lè jẹ́ là ń sọ fún yìí ọlọ́run ọba ní hurrimat alaykumul maytatu àwọn òkú ẹran èèwọ̀ ni mùsùlùmí ò gbúdọ̀ jẹ ìgbà mi ń bẹ ewúrẹ́ tó ń sìn ó ti kú tán látòru ló ti kú ọwọ́ ají ọba tó ti kú ó ah, sì bọ́bẹ̀ ọbọ̀bẹ̀ kí lọ́bọ̀bẹ̀ ẹran ti kú látàgùn mẹ́ta òru nígbà wá ti wọ́n sá sí dé lọ́wọ́ rí títí tó ti ń yọ fóòmù lẹ́nu ọwọ́ ẹ̀mọ́sọ̀rọ̀ ẹnìkan ọbọ̀bẹ̀ ọbọ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ níwájú Ọlọ́run torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tún fún jẹ àwọn òní mọ̀ bọ́ bá ti lè kú báwọn ó ti dèèwọ̀ àlè jẹ́ bẹ́ẹ̀ sì ni àtún lè àlè gbé fún yàn Ọlọ́run ọba ni lórí jẹ́ pé èèyàn á máa ṣọ́ra àti jẹran nílé olóúnjẹ míì àwọn ilé olóúnjẹ míì ń bẹ òkú ẹran làwọn máa rà wọ́n ti mọ̀ wọ́n wọ́n sì ti mọ̀ àwọn tí wọ́n máa gbé fún wọn òkú ẹran ó ní wọ́n máa rà ló fi jẹ́ pé bàbá adélé olóúnjẹ pé ẹ ní pọ̀nmọ́ pọ̀nmọ́ bò tó yí bó ti wulẹ̀ kó rí òmórí bọ́n bí pọ̀nmọ́ ẹ lẹ́ja pàápàá jùlọ níbi tọkàn rẹ ò bá ti balẹ̀ sáwọn tó ń bẹ́ ń bẹ́ kó mọ́ bá wà lọ mùsùlùmí àmọ́ láfiyàtọ̀ lẹ́sìn wá fi yàtọ̀ àyíkàn ṣe ń tó wù wá náà sì lọ́lọ́wọ́n bá fi sọ pé tá a bá wọ àlìjẹ́ náà àlìwúmọ̀ kankan ò ní wọ́bẹ̀ẹ́ torí pé òfin dè wá lọ́wọ́ lẹ́sẹ̀ àwa lẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fáṣẹ ọlọ́run àríra wa pé abẹ́ àṣẹ ọlọ́run la wà á lè ṣe ń tó wù wá torí pé ọlọ́run ọba ní ayé sábúlẹ̀ yìí sáànù ayétúrọ̀ka sódà ọlọ́run sáwọn èèyàn rò páwọn ó kàn máa ṣe tó wù wọ́n lérí ilẹ̀ ni kò rọrùn bẹ́ẹ̀ kódà nílẹ̀ ayé tá a wà yìí ní stéètì tá a ò lè ṣe tó wù ọ́ òfin bẹ tó dè wá tó tú wá àwa ń bèlè ń tàṣí ọlọ́run tó dá gbogbo ayé ọlọ́run bá ní hurrimat alaykumul maytatu a ṣe òkú ẹran a ṣe léèwọ̀ fún yín bẹ́ẹ̀ sì ni a ṣe ẹ̀jẹ̀ a ṣe léèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ máa mú ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ọba ní a ṣe léèwọ̀ fún mùmíní mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀ má wàá sọ pé ẹlẹ́dẹ̀ ti àgíríkì ni nítorí ó jẹ́ ẹlẹ́dẹ̀ tòun kì í jẹ̀gbẹ́ ẹlẹ́dẹ̀ tòun mílíkì ní máa mú nítorí ó máa mú tó bá sá ti jẹ ẹlẹ́dẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká jẹ àtẹlẹ́dẹ̀ lé àtẹlẹ́dẹ̀ gbó ẹlòmí ọmọ sọ pé ẹni tó wà ń bẹ̀ ni wípé ṣe rí àwọn ẹlẹ́dẹ̀ ti gbó òun yàtọ̀ ẹlẹ́dẹ̀ gbó nílùú táwa ọ̀nà ń pè ní èsì yorùbá máa ń pè ní wọ́n pè ní túkù ẹlẹ́dẹ̀ lẹ́lẹ́dẹ̀ ń jẹ́ khinzir ọlọ́run ọba ní àgùdọ̀ jẹ́ àti tinubu àti ti ilé ẹlẹ́dẹ̀ ẹnu omi tún bẹ àwọn àfáà ní sáà wá lè jẹ ẹlẹ́dẹ̀ ti nu omi bí ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà wọ́n lọ́lọ́wọ́n ọba ti ṣègbà láàyè fún wa pé gbogbo tí ń bẹ nú omi pátá àlálì ni béèyàn bá ń gbénú omi gan bọ́wọ́ bá tẹ̀ torí pé gbogbo tó bá ti jẹ́ pé inú omi ní ń gbé okú rẹ̀ halali ni ààyè rẹ̀ halali ni bá wọn oúnjẹ ẹdẹ ẹja ọba àwọn ẹja kan wọ́n ti kú ànábì ní tí èbá ṣe pé ń bá ń rùn halali ni èyíkéyìí nínú ẹran tá a bá rí ìdí nìyẹn tó fi jẹ́ wípé kọ̀ǹkọ̀ àbí kọ̀ǹkọ̀ náà kọ̀ náà máa jẹun torí pé inú omi òun ló gbé ju orí ilẹ̀ lọ kì í sábà gbérí ilẹ̀ bẹ́ẹ̀ sì ni òun àtọ̀pọ̀lọ́ jọra ṣùgbọ́n pọ̀lọ́ orí ilẹ̀ lòun gbé haramu ni àgbọ̀dọ̀jọ pọ̀lọ́ àwọn kan wá ń sọ wípé ẹ kò sí àtọ̀ láàrin òun àtọ̀pọ̀lọ́ ẹnìkan yóò jọ kẹ́tù oúnjẹ ah sùpàdà haram pa ah, mo ní dàkú sàlàyé bó ṣe jára mo ní tí mo pé ànábì sọ pé haram ni àgbọ̀dọ̀jọ pọ̀lọ́ mo ní bẹ́ẹ̀ ni òun species kan náà ni òun àtọ̀pọ̀lọ́ ah, ah, ẹ̀rọ inú omi lòun ń gbé ànábì sọ pé gbogbo tí bá ti ń gbé inú omi halal O ní fún wa kódà káròkù rẹ̀ tí ò bá ti rùn halal ni ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú alukur'an wípé ẹlẹ́dẹ̀ walahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ ìwọ ni ẹran ẹlẹ́dẹ̀ ìwọ ni a gbọ́dọ̀ jẹ. gbogbo ohun tí wọ́n bá sì fi sọ rí nǹkan míì lẹ́yìn ọlọ́run kódà kó ṣàgbó kóṣàkóṣà adìyẹ a gbọ́dọ̀ bá wọn jẹ́ gbogbo ohun tí wọ́n bá fún lọ́rùn pa nínú ẹran ó yẹ fún ọrùn ẹ̀ pa nígbà wọn wá fún lọ́rùn pa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ ní a gbọ́dọ̀ jẹ́ wàlmọ̀kúdà ó náà ní ẹran èyí tí wọ́n lẹ̀ látòkè tí wọ́n mú ọmọ lẹ̀ ẹ máa tẹ bá ríbi tán bá ti fẹ́ pa ajá la ló fi jẹ́ pé gbogbo ẹni tí bá ti jajá inú wọn máa le àwọn àfa àjẹkóyè wa pé yín tá à ń jẹ yẹn tẹ rí wọn ó máa ń nílapa nínú wa wa ó máa ń nílapa nínú wa wa àfa àwa kọlọ́wọ́n bá kó bá foríjì wọn wọn ni wọn ò lè má ṣe bẹ́ẹ̀ ajajá ni hàn èèyàn ní máa jàgbò kí wa rẹ̀ ó wá jọ ìwẹ̀ tí ń jajá tán bá fẹ́ pa ajá jàmá ẹ̀rí orí rẹ̀ àtàrí rẹ̀ báyìí ẹnìkan wọ́n máa fà báyìí ẹnìkan máa nà ní nǹkan lórí wọ́n á máa nà ní nǹkan lórí títí tájá yìí ó fi kú ẹni tó bá rí tó ti fẹ́ pa lẹ́dẹ̀ subhanallah tòun ti kọ́ lọ́wọ́ bá tún ṣe é léèwọ̀ pa àgbùdọ̀ jẹ́ ọ̀nà tí wọ́n tún fi pa ó tún lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hún wọ́n wàá sọ sínú bíi ọ̀rá kan sákásáká wọn àmọ́ fọ ní kóńdó lérí bí wọn ṣe pa nìyẹn gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run ọba tó dá wa kò nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba ní wàlímọ̀ òkú dà gbogbo nǹkan tí wọ́n bá jù látòkè tí wọ́n nà mọ́lẹ̀ wọn à tó sì kú irú nǹkan bẹ́ẹ̀ kódà kó sàgbò àgbòdọ̀ jẹ́ ẹ̀ ń wá ń bọ̀ ẹ lọ ra gbò láti ilẹ̀ haúsá nígbà iléyà àgbò kan bá jábọ́ lẹ́yìn ọkọ̀ ọba bọ́ọ̀lù lẹ̀ pè ó sì kú ẹ yà sọnù bẹ́ẹ̀ kíni ẹ̀dàkùn ẹgbẹ́ ẹgbẹ́ ẹjá mọ́ ẹgbẹ́ láàrítà là bó ṣe bọ́lẹ̀ pì tó kú yẹn ó ti dèwọ̀ fún wa à lè jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn kèfèrí ìlú Mẹ́kà ni wọ́n máa jẹ kọ́lọ́hún tó gbá anábì dìde anábì wa ọlọ́ni rẹ̀ anábì máa sọ fún wọn wàlìmọ̀ okó ó dà wàlìmọ̀ okó ó dà tí wàlìmọ̀ tààrà sí à wọ́n nà sí à wàlmùtàrọ́díà àlmùtàrọ́díà ìyẹn ni tó jábọ́ látòkè ẹni tó bá jábọ́ látòkè àlmọ̀òkúdà òní nǹkan tá a fọ́nkù mọ́ lórí àlmọ̀òkúdà ìdí nìyẹn tó jẹ́ pé àyè fi ẹni bá fi ẹ̀bì ti pa ẹ̀bì ti ó náà ní nǹkan tí wọ́n bí nǹkan ńlá ni yóò wà lókè. Okay tẹ́ran kò ń bá ti rí kọjá kí n bí òkúta àbẹ̀rù láà yóò gbólu mọ́lẹ̀ gbàtẹ́ bàbí débẹ̀ yóò ti kú èèyàn ò lè jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ a jẹ́ lóbi jẹ́ pé àwọn ọdẹ nǹkan tá a lè fi tá a lè jẹ́ ó ní tí ó mẹ́jẹ̀ jáde tí ó sin yálà lọ́rùn àbíbi kan tí ó ni mùsùlùmí lè jẹ nínú ọdún eh, ọdẹ tá a bá dẹ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀bìtì tó bá wólu nǹkan gbì alimọ̀kúta nìyẹn ntẹ́bìtì bá wólu mọ́lẹ̀ a lè jẹ wàlímùtàrọ̀ díà ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni tó bá jábọ́ látòkè gbì tó bá kú àgùdọ̀ jẹ́ bẹ́ẹ̀ sì ni táwọn àgbò méjì bá ń bára wọn dàbí kan bá kàn pa wànàtíhà tí wọ́n bá kanra wọn pa èyí tí wọ́n kan pa yẹn a lè jẹ mọ́. ilà bẹ́ẹ̀ sì ni wà máa akálà sábẹ̀ èèyàn wá ń ṣọdẹ èèyàn ń fi ajá ṣọdẹ ìgbàláyé ń bẹ bí èèyàn bá jọdẹ ọ̀nà méjì lèyàn lè fi mọ lèyàn ìtìná wulkẹ́l lèyàn lè fi lájá ni mùsùlùmí lè fi lájá tó bá jẹ́ pọ̀ dẹni ọ́ tó o máa dẹdẹ lọ pẹran ló gbogbo bá lájá kò sí láyé fi ń bẹ̀ ṣùgbọ́n ajá yẹn májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ ó gbúdọ̀ jẹ́ ajá tó kọ́ lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì kò gbúdọ̀ máa bọ́ gbénu létò ń gbé májẹ̀mú méjèèjì yẹn tó bá ti lè rí ṣe kó sì jẹ́ pé ìdí tó fi mú náà ni pé ọ̀fẹ́ fi sọdẹ àbọ̀ ọ̀fẹ́ fi sọlé lè sọ èdì awìlì ẹ̀rọ́sà ìdí méjì tá a fi ń lájá nìyẹn ṣùgbọ́n ìdí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì fi ń lájá lẹ́ni ó ti mú dèdèrìn lọ́wọ́ ẹ wàá rí odidi baálé ilé tó bá ti jáde nínú ọkọ̀ yóò fà já jáde wọ́n jọ jókòó lórí síìtì ni ajá wọn àmọ́ ìyá hàn dínú yóò wàá fà lọ́wọ́ báyìí kọ́dọ̀ odidi pírẹ́sidẹ́ǹtì míì wọ́n máa já lọ́wọ́ àwọn ọ̀dọ́ náà ti wá gba wèrè ẹ̀ bí bá ń lọ bí wọn àtajá máa májàrin kiri èyí ò ti mú dìdìrín lọ́wọ́ kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ ìdí tá a lè fi ní ajá ọ̀fẹ́ ọjẹ́ bí ọdẹ tó máa ń dẹdẹ ẹran lóko o lè ní ajá abó òfin sọ́lé o lè lájá fún yẹn pẹ̀lú májẹ̀mú méjì o gbúdọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ kó jẹ́ ajá tó lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì kò gbúdọ̀ bọ́ gbénu ilé ń gbé o gbúdọ̀ ní ilé ọ̀tọ̀ múrùfẹ́ ajá bẹ́ẹ̀ ọlọ́run bá wá ní bẹ́ẹ̀ bá wá ní ajá ọwọ́ àlọ́kọ ọdẹ ọwọ́ á rí ọ̀yà kan lórí ni àbí ẹran tó jẹ́ halali kan lórí ọwọ́ àtàrí ajá rẹ̀ sí ajá rẹ̀ wá le nígbà tó le tájá yìí ó máa bọ̀ ó ti jẹ ìlàjì ẹran tó mú yẹ kó tó dọ́dọ̀ rẹ, ọlọ́run yóò ò gbọ́dọ̀ jẹ mọ́ wàmà àkàlà sábùrù anábì ní oúnjẹ tí ẹ nìyẹn kò pa fún ọ má gbà lọ́wọ́ ẹ̀ òníkọjẹ́ lóbi jẹ́ pé ajá tó ẹran tó bá ajá kì í ṣajá nìkan náà fi ń ṣọdẹ wọn a máa fàṣà ṣọdẹ àṣà wọn a fi èyí tó bá wá jẹ́ èyí tó lẹ́kọ̀ọ́ bó bá mú nǹkan yẹn bó ṣe mú yóò gbé dọ́dọ̀ lówó ẹ̀ kò ní jẹ nǹkan kan bẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n tó bá ṣe pó ti jẹ́ ń bẹ̀ ọlọ́run bá nírú ẹran bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́. ìgbà míì tí wọ́n máa ń bẹ èèyàn lè máa lọ kó máa dẹ́dẹ́ lọ ó wá rí ìgalà kan bóyá kìnìún òun lọ jẹ kìnìún sì ní tó bá ti jẹun tóun fẹ́ ń bẹ̀ yóò fi yókù lẹ̀ ọwọ́ á rí i pé ah ẹran rè bẹ́ẹ̀ sì ni àjẹkù kìnìún ni ọlọ́run ọba ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wà máa akálá sábùrù sábùrù ó náà ní ẹranko àbíjà èyíkéyìí nínú táwọn ẹranko àbíjà tí wọ́n bá ti fi ẹnu wọn jẹ ẹ̀ gbọ́dọ̀ tún jẹ́ mọ́ ilá máa dàkẹ́tò àyàfi àwọn èyí tó bá bá dúdú ajá rẹ̀ nígbà tó gbede ẹ̀mí díẹ̀ sì wà lára rẹ̀ kò sì tí ì jẹ́ ọba mú nǹkan yẹn ojú ẹ lè jẹ yẹn ọlọ́run bá sọ ilà mẹ́ta kẹ́ẹ̀tún ẹ̀hẹ́n. wàhálà tó lè ha aláǹdọ̀ so. àbí èyíkéyìí nínú ẹran tó bá pa lórí òòṣà wàmọ́ dúbí aláàánúsóbì èyíkéyìí nínú ẹran tó wáyé pé orí òsà ibi tí wọ́n ti ń bọ ọ̀sà wọ́n máa bọ Ṣàngó ń bẹ̀ wọ́n máa bọ̀ Iyemọja ń bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ èèyàn kan ń bẹ̀ nígbà wọ́n wá fẹ́ pa ẹran rẹ ibẹ̀ ló ti lọ pa ó wá ṣe bísímìlá kódà kó o ṣe bísímìlá níbi tó ti lọ pa yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ wàmọ́ dúbí aláàánú sóbìn kódà kó o kó o kọ́ ọ lọ́hún kódà kó o mú mọ́kà òun ló du ó tún wá ṣe bísímìlá yìí nígbà tó fẹ́ du látara ibi tí wọ́n du sí yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹran náà. wàá tẹ̀síwò bẹ̀rẹ̀ àdìlá látara àti eléyìí ọlọ́run ọba tó dá wa ó yàn nàna àwọn ẹran tá a lè jẹ àtàwọn èyí tá a lè jẹ fún wa ìyẹn nínú alukur'an anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi náà tún wá ṣàlàyé àwọn ẹran tá a lè jẹ ọ̀nà mẹ́ta ló pín sí àwọn kókó bọ́ńdúró ọ̀rọ̀ tá a fi máa gbọ́ yé tó bá ti ní nǹkan báyìí a lè jẹ ọ̀nà mẹ́ta ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo nǹkan ẹranko tó bá ti jẹ́ du náàbì tó ní náàb áwùdú àyàb gbogbo ẹranko tó bá ti ní náàb ó náà ní eyín tó máa ń bẹ́ bì àwọn carnivorous animals náà máa ń ní àwọn ẹran alhayawanatul muftarisa eyín tí máa ń bẹ níbí gbogbo ẹran tó bá ti ní èèwọ̀ ní a gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ yàn bá wo ológbò ó ní àbí ó ní ajá ń kọ́ kìnìún ń kọ́ ẹkùn ń kọ́ ẹ wá mọ̀ wá lọ bẹ́ẹ̀ mọ́tẹ̀ sọ pé ká nàbí ọ̀sẹ̀ sọ gbogbo ẹ̀ ó ti fún ọ ní general principle gbogbo ẹran tó bá ti ní nǹkan yẹn pátá anábìlà gbọdọ̀ jẹ́ nípa tẹyẹ kúlù dí mikhlab gbogbo ẹyẹ tó bá ti ní àwọn èèkánná tí wọ́n fi máa gbé ẹyẹ ẹgbẹ́ tó bá ti ní àlè jẹ́ ẹyẹ gúnnugún àlè jẹ́ yìí ṣe pé torí pé Yorùbá níwẹ̀ yìí jẹ́ gúnnugún ẹ̀ tí tọ́lọ̀n bá lálẹ́ a máa jẹ́ gbogbo ẹnìkan ah èyàn lè jẹ́ ìjọ kan nìkan béèrè ẹ̀dá kùn sáà lè jẹ́gún ẹnìkan ah àìjẹgún ẹ fi gún borí torí èyàn kọ́ ni kì í ṣe torí èyàn ni ò yá jẹ́ ànábì ni à jẹ́ ni tó bá jẹ́ pé jíjẹ ni tí ànábì bàbá jíjẹ ni ẹni tí ògbò ẹyẹ tó bá ti nírú nǹkan bẹ́ẹ̀ àṣà wọ́n ń pa àṣà kan ní asáhùnwéwé baz ohun ìyá adìẹ ló máa gbé kékeré báyìí ni gbogbo àwọn ẹyẹ tó bá ti ní nǹkan bẹ́ẹ̀ àlè jẹ ẹ̀rí pàdé òun náà lọ ṣùgbọ́n wọ́n ti sọwọ́ báyìí tí fi máa kí nǹkan ọ̀nà kan nìyẹn gbogbo èyí tó o bá ti wá rí ìwọ tó o máa dẹ́dẹ́ tó o bá ti rí bẹ́ẹ̀ ànábì láà lè jẹ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo nǹkan tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tànábì bá ti ní ẹ máa pa wọ́n tẹ́ ẹ bá ti rí wọn à lè jẹ wọ́n ànábì ní uqtulul aswadayn alhayyatu wal aqrab ànábì ní gbogbo bí ẹ bá ti rí nǹkan dúdú méjì ẹ máa pa wọ́n ejò àti àkekèé àwọn àfa àmújáde ń bẹ̀ pé a lè jẹ ejò àfi tó bá jẹ́ pé ejò inú omi torí wípé ìgbàláàyè omi ó ti kó sínú gbogbo ejò ó ti kó sínú ànábì ní a lè jẹ gbogbo ní tànábì bá ti ní tẹ bá ti rí wọn ẹ máa pa wọn a lè jẹ ejò a lè jẹ akéèké a lè jẹ ọmọlé ẹlòmíràn ní àkílẹ̀ ah, àwọn abá débi ọmọ àwọn kan jẹ́ àtàlàǹgbà gbogbo àǹtànàbí bá ti láàlẹ́ jẹ gbogbo àwọn ìran spíṣì rẹ̀ pátá àwọn ìran tó bá ti ti fọ́ọ̀lù sọ́ńdà rẹ̀ àlẹ́ jẹ́ gbogbo ìran rú ẹran bẹ́ẹ̀ ẹranko bẹ́ẹ̀ ọmọlé aláǹgbá aláyùnbẹ́rẹ́ gbogbo bẹ́ẹ̀ ó ti kó sínú ẹ̀ sáà lè jẹ́ ọ̀ọ́ni àlẹ́ jẹ́ torí pé òun ní kíní ẹnu báyìí ó ní àmọ́ tó bá ṣe wípé èyí tó ṣe wípé inú omi nìkan ló ń gbé ẹ̀rí gbogbo tí bẹ̀ inú omi ti di halal ńlá lè fi jẹ́ bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì tún sọ fún wa wípé uqtulul fawasiq àwọn nǹkan pòkì kan máa bẹ́ẹ̀ nulẹ̀ tẹ́ bá ti rí ẹ máa pa wọ́n ọ̀fọ́n ẹlòmí ń bẹ ààyè gba ọ̀fán nínú ilé ẹ̀ pé wọ́n ti dò kété ni ní à òkété inú ilé yìí kì ṣe ọ̀fán <laughs> torí pé bí òkété tìta ti tóun òun náà ni ọ̀fán náà ti ọba bẹ̀rẹ̀ sí ní ọ̀fán ni anábì ẹ pa wọ́n ẹ má jẹ́ wà nínú ilé yín anábì sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ni ọlọ́run ní máa ń wa. bí wọ́n ṣe rí yẹn poison ni wọ́n náà máa pèlè eku ọ̀fán ajẹlójú ńlé tí máa ń bẹ nínú ilé yẹn anábì ní kẹ́ẹ̀ bá ti rí wọn ẹ pa wọn nínú ilé yín nínú àwọn spèṣí rẹ̀ náà ni asín lóbi jẹ́ pẹ́ lómi ìjọba ah, níta fẹ́ ṣe asín gbígbẹ òkú asín gbígbẹ àlè ó ti kó ata àbá lè jẹ àlè ló látara àdé eléyìí àwọn àfáà wa ní ṣé òkété sóun náà kó síbẹ̀ torí pé spèṣì ọ̀fọ́n náà ni ọ̀fọ́n tó tóbi olùkété ló fi jẹ́ kó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní òkété náà ó kó bẹ̀ ṣùgbọ́n bẹnu àwọn àfáà tí wọ́n ní ah, ah, ah, lọ́dọ̀ ọ̀fọ́n ó yàtọ̀ sí sókété ìyapẹ́nu ń bẹ lórí ibẹ̀ yẹn ṣùgbọ́n ìrújú ń bẹ ń bẹ kásá fún ìrújú ó dáa púpọ̀ ọ̀pọ̀lọ́ ẹnìkan lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó lóun fẹ́ fi ọ̀pọ̀lọ́ òun fẹ́ fi ṣe oògùn ìwòsàn ànábì ní kì í ṣe ìwòsàn àrùn ní ọpọlọ lérí bẹ́ẹ̀ ìkìlọ̀ ní ọpọlọ kì í ṣe ń tà á jẹ kájìnà sí bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tá a tún fààyọ nínú ọ̀rọ̀ ni wípé kullul khaba'ith gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan ẹ̀gbin ìdọ̀tí ọlọ́run ọba ṣe léwọ̀n kéèyàn wá lọ máa sa ìrà àwọn ìrà kọ wá ní ọfẹ́ yẹn ìrà wọ́n ń kó jẹ́ sọ isunsun ó forí sọ ikán ó ń bẹ̀ẹ́nu àwọn àfáà tí wọ́n ní gbogbo èyàn hasharat àwọn kòkòrò ni wọ́n kò lẹ́tọ̀ ká máa jẹ kòkòrò tata òun lẹ́tọ̀ torí pé wọ́n olóbi jẹ́ pé nínú àwọn àáfàá wọ́n tún wá pín kòkòrò wọ́n pín sọ́nà mẹ́ta àwọn àáfàá mi sọ pé àwọn kòkòrò kan ń bẹ tí wọ́n jẹ lójú ayé ànábì tánàbí ò sọ̀rọ̀ nínú wọn ni aljarot òní tata ṣùgbọ́n ànábì ò jẹ́ ń tiẹ̀ wọ́n sì ń jẹ ọ̀kan ní ojú ogun tí wọ́n lọ ni wọ́n ń jẹ ànábì ò sì ní ká má jẹ kòkòrò nínú hasharat òun sì ní òun ló àwọn èyí tí wọ́n bá jẹ lójú ayé ànábi tánábi ò kọ́ fún wọn nú àwọn kòkòrò a lè jẹ àwọn kòkòrò mi ń bẹ tó ṣe pé láwùjọ wa bá sábà nípa jíjẹ tí ò sì kó nira kankan bá wa tí ìmọ̀ òfin ayé tí ò sì sọ wípé ìnira kankan bẹ́ẹ̀ mẹ́díkálì àwọn àfáà mi sọ pé kò sí láì fi ń bẹ̀ a àwọn kòkòrò mi wá ń bẹ tó ṣe wípé poison ni wọ́n àìsàn ni wọ́n ó ní pele kẹta a gbọ́dọ̀ jìnnà sí kódà ká máa jẹ́ láwùjọ wa ká jìnnà sí kódà ká máa rí ọ̀rọ̀ ànábì tó wáyé lérí ẹ̀ àwọn àfáà tún wá lọ sórí ṣé a lè jẹ ìgbín ìgbín ṣé kòkòrò ní ìgbín àbí mina zawahif ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ìgbín a lè jẹ nítorí wípé kò lẹ́jẹ̀ débi pé tá a bá du ẹ̀jẹ̀ ó dà á lẹ̀ bó la ṣe wá fẹ́ pa pé látara adìrẹ àlejẹ illal malikiya lọ́dọ̀ ìmáàmù malik ìmáàmù malik ní rárá ìgbín jíjẹ ni ọlọ́run kó bá kẹ́ ìmáàmù malik jíjẹ ni gbín mina zawahir kò sí láì fi ń bẹ̀ ó sì tún bẹ̀ ẹnu àwọn onímọ̀ náà tí wọ́n ní àlejẹ àwọn èyí tó bá ti mú ìyàpá ẹnu lọ́wọ́ òun kọ́lọ̀n kó kún wa lọ́wọ́ ẹnìkan ò lè sọ pé ah, ìgbìnlẹ̀ ń jẹ ẹnu rẹ̀ ò gbá torí pé kò sẹ́rí kan pàtó àwọn àfa ń ṣe ishihad lérí isa alẹ́jẹ́ àbá alẹ́jẹ́ a sì nínú àwọn àfa tí wọ́n ní kò sí láì fi ń bẹ̀ a sì nínú àwọn èyí tán panupọ̀ pa àlẹ́jẹ́ nínú àwọn nǹkan wọ̀nyí ìdí nìyẹn tó fi jẹ́ wípé mùsùlùmí gbúdọ̀ kọ́kọ́ mọ òfin Ọlọ́run lórí nǹkan kan ká tó múra kankan sí torí pé táwọn bá mọ òfin Ọlọ́run ọba lérí ẹ̀ tá a bá ti ń jẹ́ àti fílẹ̀ yóò fẹ́ sọ̀rọ̀ kọlọ́n ọba kọ́ wọlá àti tóbi ẹ̀ kó sànú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ní wàmà lakum alla ta'kulu mimma dhukira ismullahi alayhi. wàmà lakum alla ta'kulu mimma dhukira ismullahi alayhi. ọlọ́run ọba ní kí ló dé tẹ́ẹ̀fín ní máa jẹ gbogbo nǹkan bá ti dákọ̀ ọlọ́run ọba sí i. ọ̀rẹ́ bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ máa torí pé ọlọ́run ọba tó dá yín ó ti ṣàlàyé fún yín àwọn èyí tó jẹ́ haramu ọlọ́run ọba ti sọ ó sì ti ti sọ lórí ahọ́n ànábì wa Muhammad táwọn yẹn bá ti kúrò ń bẹ̀ gbogbo àwọn èyí tó kù halali ni ẹ máa jẹ wọ́n. nínú àánú ọlọ́run lérí wa àwọn èyí tọ́lọ́run wá ṣe ní haramu tó láàgbọ́dọ̀ débẹ̀ tọ́lọ́run láàgbọ́dọ̀ jẹ wọ́n àmọ́ tí nira bá ti wá débẹ̀ tí nira tó bá bá wa débẹ̀ tó bá yẹ pé ìnira ló mú wa kò sí ń tá jẹ ẹ̀mí ti fẹ́ bọ́ ó wá ń wo òkú mbete báyìí òkú ẹran Islam fún ọ láì rẹ èyí tó jẹ tó fi lálàáfíà jẹ nítorí pé kò sí nǹkan kan tó lè jẹ ẹ̀mí sì ti fẹ́ bọ́ ìyẹn ni hálà tó dọ̀rúrà làlúrí ló débẹ̀ gbogbo ń tọ́lọ́run ṣe ilé ìwọ̀ fún wa pátá ọlọ́run ti là lórí bá dé tó di kó fẹ́ mú ẹ̀mí lọ ọlọ́run ní ẹ̀jẹ̀ wọn. àwọn àfáà wa ní èèyàn kan ń bẹ ìnira ń bẹ pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan tó lè jẹ ẹ̀mí ti fẹ́ bọ́. ó wá rí nǹkan méjì méjèèjì ọlọ́run sì ṣe ní haram èwo ni kọ́ wá mú bẹ́ẹ̀ òkú ẹran ó wà ńlẹ̀ òkú àgbò ó ń bẹ ńlẹ̀ òkú ẹlẹ́dẹ̀ ó náà ń bẹ ńlẹ̀ jẹ́mọ́ èwo ni ó múnu méjèèjì nàám àti tó bá jẹ náà nàám torí pé nǹkan méjì òun ló papọ̀ lára tẹlẹ́dẹ̀ nǹkan kan òun ló ṣẹlẹ̀ ságbò làwọn àfáà sọ pé ad-daruratu tuqaddaru bi qadariha bí làlúrí bá ṣe mọ náà láṣeéṣe àyíntayọ àlàlérí ẹ̀ kó jẹ ọ̀kọ̀ọ̀kanu méjèèjì yẹn haramu ni yóò wá wò èyí tó gbé pẹ́ẹ́lí agbo bó ṣe wà tí ò bá ti kú ní tó lẹ́tọ̀ọ́ ká jẹ ni ṣùgbọ́n ìròyìn kan ṣoṣo ló sọ́ di tí ò lẹ́tọ̀ọ́ ó náà ní kú tó kú láì ṣe pé wọ́n du ìròyìn kan ni ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ìròyìn méjì ló pàdé lára ẹ̀ òun gangan ńgbà tó wà láyé haramu ni ó tún wá títí dókù haramu yẹn wá pé méjì lérí kọfẹ́ ẹlẹ́dẹ̀ òun ni kọ́ jẹ́ bá ní àyàfi àwọn nǹkan tó bá pé ìnira كثيرا ليضلون بأهوائهم ọlọ́run ní àwọn ènìyàn ni wọ́n wá sọnù lénìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n sọnù látara ìfẹ́ ẹnu wọn bí ọgá rẹ̀ ẹlẹ́mẹ́ láìsí mọ̀kankan lórí àìmọ̀kan ìfẹ́ ẹnu wọ́n sọ wọn nù bẹ́ẹ̀ bá sọ fún òkú nbẹ̀rẹ̀ ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ kí ni yàtọ̀ wọn àti èyí tí ò ti kú èyí tí ò ti kú náà ṣe pa náà ni ikú eléyìí kú eléyìí kú bẹ́ẹ̀ kò sí difference bigayri ilmi ó ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ kan ṣé wọ́n lọ́ mọ̀ ní àbọ́lọ́hún ọlọ́ni wa inna kathiran la yadilluna bi ahwa'ihim bigayri ilmi. ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan ń bẹ tí wọ́n máa ń ṣe àwọn ènìyàn lọ́nà látara ìfẹ́ wo kí wí. wọn ò ní wo kílà nẹ́bí yìí tẹ́ bá ní kò sí tó bẹ́ẹ̀ ọlọ́run náà ló ní gbogbo ẹ̀ bí ó gẹ́yẹ rẹ̀ ẹlmi láì nímọ̀ lérí àìmọ̀ kan. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba òun ló mọ àwọn aláṣejù gbogbo àwọn tí wọ́n ń tayọ àlà ọ̀nà wo lèèyàn fi ń tayọ àlà wọ́n ní òun mú méjì ọwọ́ á mú mẹ́rin ìtayọ àlà ni ọlọ́run ti sọ àwọn èyí tó lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan ẹran tá a lè máa jẹ ọ wá déyàn ọ tẹ ọlọ́run o tún wá tayọ àlà èyí tọ́lọ́run ọba ò fún ọ nígbà láàyè o tún wá lọ ń jẹ èyí tọ́lọ́run ọba ṣe o tún lọ ń jẹ ìtumọ̀ pé èèyàn tayọ àlà nìyẹn. ọlọ́run ọba ààrẹ ànábì òun ló mọ gbogbo àwọn tí wọ́n ń tayọ àlà ọlọ́run sì mọ tí ó fi dá wọn lẹ́jọ́ tó bá rí tó gbé jà lọ kẹ̀yàmà nínú àyàtà túlẹ̀ ni ọlọ́run jẹ́ kó yẹ wá fún wa pé gbogbo ètò ìgbésí ayé àwa mùsùlùmí tó fi dérí ń tá máa jẹ tó fi dérí ń tá máa mu gbogbo ẹ̀rọ lọ́wọ́n ọba dá sí ń tá fi jẹ́ mùsùlùmí nìyẹn a kì í kàn ṣe bó ṣe wù wá a kì í kàn jẹ ń tó wù wá a mọ̀ kí ló fi ọlọ́run lórí ń tá fẹ́ jẹ ń tá fi yàtọ̀ nìyẹn ká mú yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ta gbọ́yé nínú àyà yìí ó náà ní pọ́lọ́ ọba tó dá wa ọba aláàánú ni ó fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan tá a bá jẹ ká tó bá jẹ́ pé nǹkan fẹ́ du ká dá kọ́ ọ lọ́hún sí nígbà tá a bá fẹ́ du ká ẹ bísímìlá nígbà tá a bá fẹ́ du nǹkan náà bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí mú ó náà ní pé gbogbo ta ní ká má jẹ ìbínira bá dé ojú kú tẹ́mi bá fẹ́ bọ́ ọlọ́run fún wa nígbà láàyè ṣùgbọ́n tá a bá fẹ́ jẹun kó mọ̀ du òdo èyí ta ní bùkátà sí lọ òun àjò lọ wá kan ebi tí pa ọ́ wá ní a ah, ilé búkà kan wà lọ́ọ̀kan bẹ̀ wọ́n tó ń jẹ́ ń bẹ̀ kódà ni ọlọ́run ló sàsọ bó o ṣe débẹ̀ wọ́n oníkìlọ́ wà àmàlà ń bẹ ẹ̀bà ń bẹ ìrẹsì ń bẹ irú ẹran wo ló wà ah, àwọn ò lẹ́ran míì ẹran ẹlẹ́dẹ̀ ń bẹ ẹran ajá ń bẹ ọ̀bọ gbogbo ẹ̀ náà ọ ń bẹ ọwá ni a ah, ẹ wá ẹ̀bà tó da wá ọlọ́run kò ti rá nìyàn lálórí ẹ̀fì ẹran ẹlẹ́dẹ̀ sí ah, irọ́ kọ́ ọ̀jẹ̀bà yẹn nìkan ó ti sáàfù pọ́pọ́ sí i ó ti gbọ́ bùkátà rẹ ìhun ti gbọ́ bùkátà ẹ ìṣẹ̀lẹ̀ tó wá fi oyún èso ń jẹ mọ́ ẹlẹ́dẹ̀ ní wù ọ́ jẹ tó ti yé làlúrí àdọ̀rúrà tó tọkọ́ dárí bí kọ́ dárí ha bí làlúrí bá ṣe mọ́ làá ṣe ṣe èyí gbúdọ̀ táyọ̀ àlà so látara àdí eléyìí ọlọ́run ọba fún wa lófin ká sì máa béèrè ọlọ́run ní fasalu ala zikiri kuntum láta àlàmú níjẹ́ ò bá ti yé wa ká béèrè lọ́wọ́ àwọn onímọ̀ lábẹ́ ẹbẹ̀ yẹn náà la wá fẹ́ fi parí tafsir ẹ dákun torí ọlọ ẹ jẹ́ ká jáwọn ọmọ owó kéwú ìyẹn a fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn nígbà míì ìyẹn a wá ronú títí títí tá a lá wàá béèrè lọ́wọ́ ẹ̀ báyìí àwọn wọn bá kọ̀ọ̀kan náà àwọn ọmọ kéw táwọn èèyàn ń pè láàfà ẹ wà á máa gba kọ́ọ̀lù títí kódà etí ó wà á máa gbóná ìbéèrè ẹ nínú Islam kí ni Islam ní ká sílẹ̀ kí ni eléyìí kí ni eléyìí nítorí orí bẹ́ẹ̀ ni pé wọn ò pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́pọ̀lọpọ̀ akáwò ìhà tá a kọ sí kéw mélòó náà àwọn ọmọ wa ni wọ́n ń kéw báyìí mélòó náà àwọn ọmọ wa ni wọ́n ń wáyé mẹ́sìn tí ìmọ̀ ẹ̀sìn bá sì ti parẹ́ lórílẹ̀ eré ló kù ìjó ìlú ni ó kù ẹ̀sìn àìmọ̀kan oní òsẹ́kù ló fi jẹ́ pé kẹ́nìkọ̀ọ̀kan wa ẹ dákun ó parẹ́ nínú ilé wa ẹ jẹ́ ká jẹ́ káwọn ọmọ ọwọ́ onímọ̀ ẹ̀sìn onímọ̀lẹ̀ nínú ilé onímọ̀lẹ̀ nínú ẹbí gbogbo àwọn nǹkan tá ń ṣàlàyé ìdíwó láà lè ṣe ìwó láà lè ṣe mí ìmọ̀ òdéwájú ọlọ́run أفضل قائد إلى البر والتقوى وأعدل قاصد تفقه فإن الفقه أفضل قائد إلى البر والتقوى وأحسن قاصد ìmọ̀ ẹ̀sìn ṣe pàtàkì nínú tí wàá máa ń ṣàwọn èèyàn ni wípé kọ́lọ̀ ń kó ṣàánú wa wọn ni a bẹ́yàn bá lòun di tọ́lọ́ mú òun di mẹ̀ẹ̀sìn mú kó tó níláàrí ó dàlì kíyàmà àwọn èèyàn ti wá gbàgbé wípé àrísìkù àrísìkì ká ní ọrọ̀ ìtọ́lọ̀ ti parí ká tó dáyé ni kò sí tó kọlọ́n pẹ̀lú iṣẹ́ tó ṣe kò sí tó kọlọ́n pẹ̀lú òwò tó ń ṣe tọ́lọ̀ bá ti ní ń ṣe wọ lẹ́ni báyìí ó ti parí ìyẹn ni ká jẹ́ kó yé gbogbo wa ìyẹn náà ní ń kó bá wa ẹlòmíì tán bá fọmọ rẹ̀ sílé kí àwọn yóò sì lọ mọ bá ẹ bá yọ ìjẹ́ la ilaha illallah wọ́n máa béèrè wípé ẹ má jọ ọmọ yóò ṣẹrú ẹgbẹ́ torí pé gbàgbọ́ ni wípé kò lè dáa fún kọ́lọ́mọba kọ́ọ̀lá tó bẹ̀rẹ̀ kó sànù àfáà ni هم يزعمون بنا أوجا ومصغبة هم يزعمون يزعمون بنا أوجا ومصغبة هم يزعمون بنا أوجا ومصغبة فسأل عنا إلى أعدائنا سغبوا فسأل عنا إلى أعدائنا àní tú ẹsẹ̀ orin yẹn torí gbọ́dọ̀ ti lọ látara àdé eléyìí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ẹ jẹ́ ká mójútó inú ilé wa pẹ́nìkan ó jẹ́ nǹkan láì ọwọ́ ọlọ́run nìyẹn wà ọwọ́ ọlọ́run ò nìyẹn wà níbi tí nǹkan sì ń lọ láyé jàmáà kọ́dọ̀ ẹlòmíì àgbà ni ó fi lóun fẹ́ kí ó padà tó bá padà rí ní ti ń padà wá sẹ̀ torí pé ní tó bá ti wọ́n ní padà á máa dowó lọ́la kí ó ti wọ́n báyìí ó ti wọ́n báyìí ni ó ti wọ́n yóò wá máa di ẹ̀bẹ̀ yóò wá máa di ẹ̀bẹ̀ ìgbà tọ́lọ́run tó wá fẹ́ lu ọlá rẹ̀ tán àwọn tí wọ́n á tún lé kéwú kiri nísìnyí ó tún wá dá àwọn èèbó ó dá àwọn èèbó ẹnìkan àjọ ń sọ̀rọ̀ kan lẹ́jọ́ mẹ́ta wá ní ah kóun ti rà yìí yọ pọ́rọ́ kóun lọ UK òun ti dààmú dààmú òun ò rí UK ní UK tó wá ń sọ wọ́n fi ń bẹ àwọn àfáà báyìí ẹ sáàmọ̀ bọ̀kẹ́ wa máa bá wa manage Islamic Center ní UK gbogbo ń tẹ bá fẹ́ pátá gbogbo fámìlì yẹn máa kó bọ̀ àwọn gba visa rẹ̀ àwọn èbó kò sí tí wọ́n ń jẹ̀ ẹ̀rán ju kéwọ́n náà lọ lẹ́nìkan sọ pé òun lè lè lè lè lè kò bọ́ sí i làwọn àpá wa sọ pé kò sáyè ilé ò fi ilẹ̀ látara àdé ilé tó bá yẹ pa yé òun náà ló ń wá sátọ́ níyàn rẹ ṣe ó ti súnmọ́ tán báyìí ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ìmọ̀ yìí tó bá ti parẹ́ eré lókù nínú ẹ̀sìn abẹ́lẹ́wọ̀n bá nu tóbi rẹ̀ kọ́lọ́wọ̀n bá kúnra ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ wà máa ní hàzà abẹ́ rọ̀sọ́ọ́lì fakọ́dínà jàmẹ́ nírọ̀. وفي لساني مديح lakinani tọmu tọmani wafilisani madihọ lakinani tọmu tọmani. inshallah ta'ala a gba ìbéèrè níwọ̀nba díẹ̀ nítorí àsìkò tí ó ti lọ abẹ́lẹ́ wọn bá nítorí rẹ̀ kí ọmọọṣẹ́ ìgbà níjọsìn lọ́wọ́ wa. Amen. ọkùnrin tí òun àti ìyàwó tí wọ́n jọ lọ ṣiṣẹ́ hajj ọlọ́run kọ́ wọlé àti obìnrin kí ó bò wá láṣìírí ní tó dáa jù nìyẹn bí yàn bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj ìwọ àti ìyàwó rẹ kẹjọ lọ bá wa tún nàìjíríà ṣe ní tó dáa jù nìyẹn ràn wá so ìyàwó èèyàn ọkọ ẹlòmíín padà pàdánù ìyàwó rẹ yóò di pé aláràfà aláràfà nǹkan mi ò bá túmọ̀ yóò túmọ̀ wọ bẹ̀ kọ́lọ́hún sọ wọn bẹ̀ ọkọ àti ìyàwó náà jọ wá lọ ǹjẹ́ wọ́n lè súnmọ́ ara wọn lọ́hùn àkọ́kọ́ náà bẹ́ẹ̀ bá bá bọ́ọ̀dù lọ ẹ ẹ̀ lójoojúmọ́ wà ń bì kan papọ̀ ọ̀tọ̀ níbi táwọn obìnrin ó wà ọ̀tọ̀ níbi tí ọkùnrin ó wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ààyè bẹ́ẹ̀ lè yọ nígbà gbogbo àwọn tẹ́lẹ̀ tó wà nínú rúùmù táwọn bá lọ áramù bẹ́ẹ̀ wọ́n lọ sun haram tójú pàfírí tí <laughs> ààyè bẹ́ẹ̀ náà lè yọ dáadáa fún ẹni tó bá mú ìyàwó lọ́wọ́ tó bá ṣe pé gbà téèyàn ń bẹ nínú haram ẹ̀ téèyàn bá dánrú ẹ̀ wò ájì yẹn bàjẹ́ o ó sì gbọ́dọ̀ stọ́ọ̀pù ẹ̀ ọmọ ṣe lọ ó ti bàjẹ́ o ó ṣe tán tọ́ba ó wà tún padà wálé tán bá ti sọ pé aláàjì owó yìí ṣàlàjì o. torí pé ojú àìfarabalẹ̀ àìlekóra ẹni níjànú ó gbúdọ̀ wọ́n àjọjọ ṣe tán ṣùgbọ́n nínú ẹ̀mí ò gbúdọ̀ mọ̀ pé ò ní hajj àmọ́ àsìkò tá a fi máa ń ṣiṣẹ́ hajj àsìkò tó kéré ni kì í ṣe gbogbo oṣù kan tí wọ́n lò lọ́hùn ní iṣẹ́ ti ń dé ṣe ó ara mi tó bá ti ṣe umra ọdún kan náà ló ṣe tahallul ó tún bọ́ gbogbo ó gbé ara mi lẹ̀ bọ́ bá ti gbé ara mi lẹ̀ ó múra tí mo gbà lérò ni pé tọ́ba kọ́kọ́ débẹ̀ bọ́ bá ti ń bọ̀ gbàrà báyìí ó tàwáfù tọ́ba ti tàwáfù ó ṣe sáyù ó ṣe tọ́ba ti ṣe yùn tán ọlọ ọlọ fanu ó sì lè gerun rẹ ó gerun rẹ mọ́lẹ̀ aṣọ ara mi yẹn ọ̀bọ ọlọ sí hòtẹ́ẹ̀lì tí ẹ bá dé sí ó ti ọwọ́ àmọ́ retí yóò mú tẹ́ríwíyà ọjọ́ kẹjọ ẹ wá lé lórí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kọjọ́ kẹjọ yìí ó tó dé aṣọ ilé lókùtọ ọmọ wọ ọfẹ wa yẹn náà fìlà ń kà báyìí ọfẹ wa tà wá aṣọ ilé ní ríǹjì táìmù yẹn o lè súnmọ́ ìyàwó ẹ kò sí láì fi kódà ní maka kódà ẹlòmíà máa fẹ́ kó ṣe pé oyún ọmọ tí yóò wáyé kó ṣe pé maka ni Ọlọ́run ti <laughs> Ọlọ́run ti kádàrá rẹ̀ ọkùnrin mi à máa fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò yẹn o lè ṣe ṣùgbọ́n tó bá ti di yóò mú tẹríwíyà tẹ ẹ ti múra pẹ́ ń lọ mùná tẹ ẹ tún gbé ara mi padà irú nǹkan bẹ́ẹ̀ ò lè wáyé títí tó fi ṣe tàwáfùlì ìfáàdà tẹ́ fi wà ní múná tẹ́ fi lọ àràfá tẹ́ fi sọ̀kò gbogbo ọjọ́ mẹ́ta tẹ́ lò àbíjọ́ méjì tẹ́ lò tẹ́ tún fi kúrò bẹ́ẹ̀ tó fi lọ ṣe tàwáfùlì ìfáàdọ̀ nígbà ọba tó ṣe tàwáfùlì ìfáàdọ̀ tán yányán lò tó yẹ sí tírù nǹkan báyìí wá wáyé ńgbà náà kò sí láì bẹ́ẹ̀ ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ ẹlòmíì wọn èyí mọ ìgbà wo lòun kò la fi sọ pé ó dáa púpọ̀ ẹni tó bá irú nǹkan yìí ò tiẹ̀ yẹ kí ó wáyé tó ti yé kọ́lọ̀ kó kún wa lọ ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé àsìkò tí èsì àsìkò ara mi ni kò sí láì fi bẹ̀ ṣùgbọ́n ká sọ́ra lórí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kọ́lọ̀ kún wa lọ́wọ́ ẹni tó lọ kọ ọdẹ tí ó pa ẹran fúnra rẹ̀ tó yìnbọn ma tó bá jẹ́ ẹran halal hmm, tó bá jẹ́ ẹran halal níbi olúfòmù lọ́dún kan mi mímí àtẹnìkan tá àjọ ń lọ a sì rí ìgalà ọ̀dà kébì àti iná ìgalà ṣé gàlà náà ni èyí tí ó máa ń dàbẹ́ ni pé wọ́n ṣe kíní kan funfun kíní kan ó sì já sí ojú ọ̀nà báyìí ó sì kọ́kọ́ dúró àyẹ̀wò àrùbá irú ẹran hárahárà bí ẹran mìsóró ìṣòro yóò ṣe ga tó báyìí bó ti rí pa súnmọ́ báyìí ló wá ló wá sá tẹ́gbẹ́ni tó gbébà lọ́wọ́ ni bísímìlá tó bá ta ń bọ̀ mọ́ wàá sọ pé o fẹ́ dú o tó ti yé o jò òkúta tó <laughs> ti yé bísímìlá yẹn tó ti ṣe torí pé bọ́n. ó ń mẹ́jẹ̀ jáde ó wọlé ni yóò mẹ́jẹ̀ jáde so ó lẹ́tọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kódà kí mùsùlùmí ọ̀nà ti sọ bísímìlá but fact pé mùsùlùmí ni ó lóyìn yóò báyẹn ó lẹ́tọ̀ bákan náà ọmọ alé nínú àwọn nǹkan tí wọ́n ní ká pa náà ṣé irú rẹ̀ gé ọgbàládá irú ò gé ọgbàládá tó a ń gbọ́ tí wọ́n máa ń sọ bá lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yà àti ìrí ẹ̀rí kan pàtó ṣùgbọ́n nínú àwọn nǹkan tá nàbì ní ká pa òun ló wà àwọn ṣíà àwọn ìjọ kan ni wọ́n ń tèèyàn bá ń gbààwẹ̀ a gbọ́dọ̀ sínú nígbà tó òrùn bá wọ̀ pé òru pátápátá lèèyàn gbọ́dọ̀ sínú torí pọ́lọ́ ní wa àti musiyam ila layl àwọn wàá mọ̀ wípé ìtumọ̀ layl ń òun náà ni awwalu layl àkọ́kọ́ bẹ̀rẹ̀ òru òun náà ni kí ni òru ti bẹ̀rẹ̀ náà ni so ẹni tí wọ́n bá ti jogún kógún kìtàkìtà náà ni wọ́n máa pa ẹni tó ti wọ́nú ọ̀rọ̀ àwọn ṣe ẹni tó pa bákìrì ń kèfèrí tó pe ìyàwó àyíṣà láṣẹ́wó kí láwọn fẹ́ sọ tí ó tún jọ wá lójú bọ́rọ̀ àwọn ṣe àṣírí nìyẹn ọlọ́run kò sọ wá ń bẹ̀ o wọn ládùn àkànbẹ ní jimoh tó bá kẹ́yìn Ramadan tọ̀ èmi ò mọ èmi ò mọ àdúrà yẹn àṣírà kọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam omi toro ẹran ẹlẹ́dẹ̀ kéèyàn ó jìnnà sí i ọ̀dà púpọ̀ so ti yé irú àmàlà o lè san ṣé kan bomi ṣé omi toro ẹlẹ́dẹ̀ omi toro tajá tẹ́ ẹ̀ bá sì fẹ́ omi toro tọ̀pọ̀ náà wà o ẹ̀ filẹ̀ ẹ̀ bá òun wá omi pure water kọ́ ọ san ẹ̀ bá òun tó o bá san dáadáa ó rí i pé yóò gbé ọ tó fi lè kúrò ńbẹ̀ bákan náà bó bá jẹ́ pé wéédú lásán kàn bọ̀ fi wéédú sí i wọ́n ní bó ṣe búrẹ́dì kọ́ra ó lè mọ́ rí búrẹ́dì yẹn bákan náà ẹran ìjàpá sáà lè jẹ ẹ inṣàlá tó bá dọ̀là àmọ̀ sọ̀rọ̀ lérí ẹ̀ tó ti yé àwọn àfáà kan fi ń wé ìgbín nípa àwọn àfáà tí wọ́n lá lè jẹ̀gbín ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀là alágbára ọlọ́run á sọ̀rọ̀ lórí wọ́n ní ìjẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tó wà nínú ìṣòro kan lágbègbè ibi tá tí èyí tá a sì mọ̀ ṣe mùsùlùmí ìjà lè ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ ìṣe mùsùlùmí ọmọ rẹ̀ kó sínú kànga ni wọ́n ń pariwo ìwọ sì lè wọ kànga kó síbẹ̀ mẹ́nà iṣẹ́ olórí bọ́ọ̀ bá kó bẹ̀ gan ọlọ́run lè bí ọ torí pé wọ́n nìkan ló lè wọ kànga yẹn bẹ̀ lóru obìnrin kan rọbí wọ́n bá ní wá mọ́tò tí ó gbọ́ lọ síbítù lóru ìwọ nìkan ló ní mọ́tò ládùúgbò bá ẹ àwọn rọbí ah, Samuel ah, ọ o gbúdọ̀ lọ gbé kó gbé lọ hospital kódà tó bá tún lówó tí wọn ò bá rówó san nílé ìwòsàn iye tí mùsùlùmí ń ṣe ó ṣe nítorí pé kó bá di mùsùlùmí ní táwọn àfi yàtọ̀ sáwọn nìyẹn mùsùlùmí ṣe pé ọlọ́run ní ká ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run hátà ẹranko ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn yorùhámù man fil ard yarhamukum man fis sama ẹ ṣe dáadáa sí gbogbo ẹni tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba tó ń bẹ ní sàmú ó ṣe dáadáa sí kì í ṣe pé torí pé kábàlẹ̀ wa sọ pé kò di mùsùlùmí bọ́bá ní islam ṣe bọ́bá ṣe wáàsí mu tọ́ba gbà la ikraha fi din bọ́bá lóun fẹ́ ṣe islam alhamdulillah bí o sì ṣe islam ah kankan tá a fẹ́ fi mu ìtawà fi yàtọ̀ nìyẹn so èyí tó dáa jù kí mùsùlùmí ó ṣe pẹ̀lú àníyàn pé mo fẹ́ gba aládá lọ́dọ̀ ọlọ́run kó o sì jẹ́ ká mọ̀ pé intestine kọ́ wa òun làwa ń ṣe yẹn so ó dáa púpọ̀ kéèyàn ṣe dára sórí ẹni bẹ́ẹ̀ ṣé yẹn lè dedicate ìwé fún yàn àwọn yẹn sábà máa ń sọ wípé ọlọ́run nìkan la gbọ́dọ̀ dedicate nǹkan fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tó lè mú dájọ́ wá lórí ẹ̀ kí là ń níyàn ẹni tó lòun dedicate ìwé kan fún ẹ̀gbọ́n òun tó ti fayé lẹ̀ àwọn àfáà máa ń ṣe tó ti yé ìhìdá ìhìdá ni wọ́n máa ń pèlè lè lárúbáwá kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè kọ ìwé kan kí èèyàn kọ tíra kan yẹn ni mo dedicate tíra yìí fún àfáà mi kì í ṣe pé èèyàn sọ́dọ̀ ọlọ́run èdè èbó kéèyàn dedicate nǹkan fún nǹkan ó nítumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ojú kan làwọn èèyàn fi wò wípé i dedicate my life ó sọ pé ó dedicate life rẹ ọlọ́run ìfọ̀ ẹ̀ máa wo tẹ́yìn bá ń ka kí lórúkọ pledge Nigeria to serve Nigeria to be faithful loyal and honest to serve Nigeria is not by, <laughs> is not by force to serve Nigeria with all my strength ìyàtọ̀ ń bẹ láàrin to serve Nigeria and to worship Nigeria àwọn èèyàn gbé ah téèyàn bá ti sọ èèyàn ti di kèfèrí ó ṣe lè di kèfèrí nínú èdè lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin ìbáàdà àti khidima tó ti yọ abáyé àwọn àgbà ó dì bẹ́ẹ̀ bá sì rá àwọn tí wọ́n bá ń ṣe báwọn wọn èé kéwú ìwàràǹwàrà ẹ̀sìn àbí ká máa rékéwúké ká <laughs> máa rékéwúké àwọn ní máa ṣe báwọn ṣùgbọ́n ẹni tó bá farabalẹ̀ kéwù wà á sọ bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìbáadà àti khidma èèyàn lè ní khadim kì í ṣe pé ẹ ń sìn ọ́ tó ti bá báyìí ẹnìkan ní bọ́ gbáwo gate man rẹ̀ ṣe ń sìn ọ́ ni ṣùgbọ́n nínú ìtumọ̀ pé ó ń sìn mí ó dà mí ló wà ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ ìbáadà so irú ẹ̀ náà ni ọ̀rọ̀ dedication ìyẹn lè dedicate ìwé fún yàn àníyàn rẹ tẹ́nìkan bá pẹ́ à ah, ṣíríkù ni pé ah, irú kí ló ń sọ lẹ́nu ọmọ àníyàn mi ni ṣé mo ní mò ń sìn ni so tó a bá sì ní I dedicate my work fún Almighty Allah kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá lòun dedicate fún ìyá nǹkan tó ti kú àbí nǹkan kan pé òun fi sọrí ẹ̀ pé gbogbo ẹni tó bá ti kà ó kó bọ̀ ń tọrọ àwọn àfáà mi máa ń sọ bẹ́ẹ̀ pé tíra àti mo kọ yìí gbogbo ẹni tó bá kà tó bá sàǹfààní bẹ́ẹ̀ kó bọ̀ ń tọrọ àforíjì Ọlọ́run fún àfọ òun àbí bàbá òun ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó kò sí láì fún bẹ́ẹ̀ bákan náà ẹni tí ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ìyá ni wọ́n ìgbọ́n nìkan ti fọgbà kì í ṣe mùsùlùmí mọ́ wọ́n wá fẹ́ pín gún nílànà Islam yóò fẹ́ lágbára díẹ̀ ló fi jẹ́ pé òbí tó bá lọ́mọ tí èsè mùsùlùmí tó sì ń páyà wípé ó súnmọ́ kọ́mọ yìí ó mọ̀ padà sí Islam tó ń fi jáde láyé tó ò fún ọkọ̀ wíìlì pé tó o bá sí láyé mọ́ nínú property rẹ̀ kan fún ní nǹkan báyìí èyí tó bá kú ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀pin nílànà Islam wíìlì ó ń bẹ fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ sógún Islam ti consider rẹ̀ náà sẹ́ni tí kò lẹ́tọ̀ọ́ sí sógún wíìlì tẹ́ wàá fóun ní tẹ́ ẹ gbúdọ̀ fún o gbúdọ̀ ju one over one over three one third ogun yẹn kò gbúdọ̀ jù lọ so èyí tẹ́ fún ó sì lè má tó bẹ́ẹ̀ tẹ́ bá ti fún tiẹ̀ ẹ̀ ọ̀kọ́ yọ kúrò èyí tó kù ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀ wà á pín nílànà bẹ́ẹ̀ sì kíni kẹ́ ẹ̀ pín òbí mi sì ń bẹ tí ó ní pé wíìlì tó ń kọ́ lẹ̀ ni pé tí ó bá gba Islam ẹ má fún ní nǹkan kan yóò sì jẹ́ kó mọ̀ lójú ayé ṣùgbọ́n gbà tí ò ti síbẹ̀ mọ́ tẹ́ ẹ pé ẹ fẹ́ pín nílànà Islam tó ní kò sí ó ṣe é ṣe kó jẹ́ pé òǹkà ló lẹ́nu jù nínú yín ẹ̀yà pín nílànà ti ìdí igi torí pé tó bá pẹ́ ẹ fẹ́ pin nílànà ti Islam o nígbà tẹ́ ń tara yín jẹ ni o kò lè gbà ń bẹ̀ tó bá ti wá rí pé kò gbà gbogbo ẹ dojú lọ́fẹ́ di pé wàá yọ àdá síra yín ogun tí Islam nìkan pin kí wàhálà má bàa ṣẹlẹ̀ náà ni tó bá rí pé pín gún ó rí pé ń para yín Islam ò fọwọ́ sí bẹ́ẹ̀ bá ti wá fẹ́ pin ẹ lọ pin nílànà ẹ mọ̀ pé ẹ pin ní ìlànà Islam ìbéèrè wa ni pé sèèyàn lè gbà àtúláṣe èèyàn gbà tèèyàn náà ń bẹ akálàṣe ọmọ pé ìpín tán fún ọ kì í ṣe ìpín tí Islam ní kí wọ́n fún ọ òní wọ́n fún wọn ìwò lẹ́sẹ̀ hada wallahu alam funfun ọmọ lọ́mú ọlọ́run ọba ní àfọmọ wa lọ́mú fọdún méjì fún ẹni tó bá fẹ́ ṣe àṣepé ìfọmọ lọ́mú bọ́lọ̀ ń ṣe sọ nìyẹn èèyàn lè fọmọ lọ́mú fọdún kan èèyàn lè fún lọ́mú fọdún kan àbọ̀ èèyàn lè fún tó ti yé ṣùgbọ́n tó bá fẹ́ ṣe àṣepé ọlọ́run ní ọdún méjì so ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹni tí ó ti jẹrin ẹlẹ́dẹ̀ rí nígbà tí ó mọ̀ gbogbo téèyàn bá fi àìmọ̀ ṣe kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba aláforíjì kó má padà sí díẹ̀ mọ́ kọ́lọ́n wa kí ó foríjì ẹnì kọ̀ọ̀kan wa bákan náà ẹni tí èèyàn rẹ̀ kú táwọn àlejò kan wá wá wá látọ̀nà tó jìn tán wá dáná oúnjẹ fáwọn àlejò ṣé kìí ṣe oúnjẹ òkú náà ni wọ́n ṣe ọ̀nà méjì ló pín sí ẹni tó wáyàn wá bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n wá ṣe tanzia ọ̀nà tí wọ́n ti wá ọ̀nà tó jìnnà nígbà tí wọ́n wá dé ibi tẹ́ wá lọ́ọ̀jì wọn sí ibi tẹ́ fi wọ́n sí ẹni kó pèpè oúnjẹ alẹ́ fún wọn oúnjẹ àárọ̀ fún wọn kó lórí gbóngbò tó máa padà oúnjẹ nọ́mà oúnjẹ lẹ pèpè àwọn kì í sóúnjẹ òkú ni àjọjọ lọ́dún kábàáyé náà tó ṣẹlẹ̀ sí mi tá a lọ kí ẹnìkan wá àwọn agbóúnjẹ ẹni ah, oúnjẹ òkú lè múra oúnjẹ alẹ́ rèé eléyìí <laughs> so oúnjẹ alẹ́ ní eléyìí ọdẹ ìbílẹ̀ òṣèjọ èyí tí ń jẹ́ oúnjẹ òkú orí pé bẹ́ẹ̀ ṣe débẹ̀ òun ẹ̀rí irú àwọn oúnjẹ olé olókùn ẹ̀rí pé àwọn ìgbìnì kan bíi tá máa fi tá máa dúdú báyìí bí ìsúnṣẹ̀ báyìí tá máa fi rọmọlà agbádá tí olé olókùn wọn èé dé àwọn èdè ẹ̀rí gbogbo wíwò rẹ̀ yọ̀ọ̀mọ̀ yọ̀ọ̀mọ̀ síwáyé ìwọ̀n ò fi bẹ́ẹ̀ so orí wọn ń dẹ̀ lùbọ́ sí wọn ń rò nílé wọn gan oníkálukú ń gbàmàlà oníkálukú irú oúnjẹ èèyàn àyùn èyí sóúnjẹ ilé kìí sóúnjẹ alẹ́ kìí oúnjẹ tó wọ́n ṣe spẹ́ṣálì pé àwọn ń sòkù ọ̀nẹ̀ so ti wá báyìí ṣùgbọ́n wọ́n lọ́ọ̀jì yín síbi kan wọ́n ní kí wọ́n pèpè oúnjẹ alẹ́ fún yín oúnjẹ àárọ̀ ìyẹn ń ṣe ìyẹn ń ṣe oúnjẹ òkú torí pa àlejò ní kò sí ní tẹ́ fẹ́ jẹ níbo lẹ fẹ́ wó oúnjẹ lọ ẹlẹ́mìlẹ́gbẹ̀ẹ́ àwọn yà pa abimanu ní onídọ́ méjì wọn nílẹ̀ ọkàn fífi para rẹ ni sórí so oúnjẹ yẹn bẹ́ẹ̀ yẹn kì í so oúnjẹ oúnjẹ òkú kọ́lọ́wọ́n látò rẹ̀ kí kó ṣe wa ṣùgbọ́n wọn náà bá tó wà lọ ń béèrè ah nígbà tá a délé kan àrídán ru àmàlà níbi iwájú <laughs> ah, ti kúrò ní ti kúrò lójú ẹ kí kó wa eh, bákan náà àwọn adìyẹ àwọn oríṣiríṣi àwọn oúnjẹ bíi chicken àwọn bíi turkey míì tán máa ń kó èmi ìtọ́jú pé electric shock náà fi náà fi pa náà bá lo electric shock kò pa ó wíkìn náà ni kó má bàa máa ṣe wíríwíríwírí so tí ó fi débi tí nǹkan ó fi tí ó fi gé e lérí sùnwọ́n tó bá yẹ pé kìíní yẹn kàn shock ẹ̀ pí ẹ̀mí ti já ẹ̀ lára ẹ̀ àyè ògbọ́dọ̀ jẹ́ tí èèyàn bá wá ń ṣe iyèméjì tó gbé nínú sharia Islam kéèyàn tó conclude pé nǹkan ò dáa èèyàn gbúdọ̀ mọ̀ só dáa ló tẹ̀sùn wọn jù ni lápèjúwe ní ẹnìkan mùsùlùmí la mọ̀ ọ́ sí tó dá wa lójú pé mùsùlùmí ni ń bọ̀ wá kú ẹnìkan náà ah, mọ̀ jọ pé dàbí ẹni pé ń sọ pé òun ṣe mùsùlùmí máa ń mọ̀ dàbí sẹ́rí ah, ó dàbí ó dàbí òun kò gbúdọ̀ tí ń tó dá wa lójú kò gbúdọ̀ bínú ń tó dá wa lójú ni wípé mùsùlùmí la mọ̀ sí ìwọ tó fẹ́ sọ pé kì í ṣe mùsùlùmí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sọ yẹn ó dàbí ẹni pé sẹ́rí gbogbo ó dàbí ẹni pé òun sẹ́rí àyífẹ́ ni kọ́ídà odidi kọ́ídà kan ni principle ni torí pé nínú sẹ́ríà Islam aláwọn àwọn principles wọ́n ní aliyekinu láyẹ̀zóòlù bìṣàkì ntọ́ bá ti jẹ́ ntọ́ dájú mo lérò pé mo rò pé kò lè bí dànù lákòójúwe ń sìn ẹlòmíín bẹ àdánwò tó ní ọlọ́run ló mọ iye iye ìgbà tí wọ́n fi ṣàlùwàlà ẹlòmíín bá àrùn jẹ̀mọ́ ó ti ṣàlùwàlà tán báyìí wọ́n ti gbé kàámọ̀ ọ̀dà bẹ̀rẹ̀ pé mo so ṣàlùwàlà ń ṣe tán bá gbé kàámọ̀ alọ́ dàbí ẹni pé mo so ah, yóò ti gbé bẹ̀rẹ̀ kò bá jẹ̀mọ́ rí tán bá abilé rè pé so so ah, ah ṣe bó dá ọ lójú kó sálọ wàlá ó dùn lójú ó ń dàbí ẹni pé fìyẹn ẹ lẹ máa kírun ẹ lọ àlìyẹkí láàyè zulu bí ṣẹkì so látara àdé eléyìí ni wípé tọ́kì ní tọ́lẹ́tọ̀ àti jẹ ká tó lè sọ pé ẹ má jẹ ó dìgbà tá a bá rí pé wà confirmed àwọn kan ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n sọ fún wa pé bí wọ́n ṣe ń pa kínní rèé o wọ́n kàn ń pa ni tó bá wà confirmed bẹ́ẹ̀ kì í ṣe pé wà nìkan láà ní jẹ á tún máa sọ fáyàn kan má jẹ bẹ̀tẹ́ àbá ní fàtì lọ́wọ́ ẹ sọ́ra o ó ṣeé ṣe ó ṣe lè sọ pé ó ṣeé ṣe ó ṣeé ṣe o gbúdọ̀ ní fàtì lọ́wọ́ ó ṣeé ṣe yẹn ò lè ti ìpìlẹ̀ pé tọ́kì ọlẹ́tọ̀ ọ̀ka jẹ ṣùgbọ́n abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ yìí tó kù pẹ̀lú ògbọ́ ọlọ́run tí yóò bá dọ̀la á máa á máa dáhùn rẹ̀ sallallahu ala nabiyyina Muhammad sallallahu ìbéèrè àwọn obìnrin tó wà ń bí insha Allah tó bá dọ̀la náà á dáhùn rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu